لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله الذي خلق الجن والإنس والصلاة والسلام على سيد محمد سيدنا محمد وعلى آله وصحابته أجمعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún nítorí tàbá jẹ́ mùsùlùmí ìmọ̀ tàbá dàbá èyàn ní dáńtọ́dá ìdàkúdà lẹ́yìn ọ̀dà lẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí nítorí ẹ̀sìn Islam òun náà lẹ̀sìn ọ̀làjú òun náà ní ẹ̀sìn tó kílẹ̀ òun náà lẹ̀sìn tẹ́yìn máa ń bá lọ́dọ̀ ọlọ́run ọba wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọlọmọ́sá ìgbà islam náà fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tí ó tí rí málẹ̀ islam ọlọ́run dé kan rí ọlọ́run jáwọn náà lè ṣe islam ọlọ́run wá pa gbogbo akọ̀kẹ́ nínú àánú rẹ̀ alamul jinni ni àgbáńlá àwọn àlùjànú àgbáńlá ayé tọ́lọ́wọ́n bá ní ọ̀pọ̀ àgbáńlá ayé àwọn màláíkà àgbáńlá ayé àwọn èèyàn àgbáńlá ayé àwọn ẹja àgbáńlá ayé àwọn ẹran àgbáńlá ayé àwọn ẹ̀dá míì táàmà tọ́jẹ́ pọ́lọ̀ nìkan lọ́mọbí wọn wà àmọ́gbà tọ́lọ́wọ́n bọ́ parí gbogbo ẹ̀ bá da'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní alhamdulillahi rabbil alamin ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó jẹ́ pé òun ní darí gbogbo àwọn àgbà ńlá ayé tọ́pọ̀ alam alam alam olówádìí alamun ọlọ́run wá ní alhamdulillah ọlọ́run níbẹ̀ dúpẹ́ fún mi èmi ọlọ́run gan fúnra mi ì ń dúpẹ́ fúnra mi èmi gan mọ́ lọ́pẹ́ Rabbil alamin ọba tí ń darí gbogbo àgbáńlá ayé nínú àwọn àgbáńlá ayé tọ́lọ̀ ń darí ọ̀kan làgbáńlá ayé àlìjẹ̀nú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlìjẹ̀nú àlìjẹ̀nú òun la fẹ́ gbéyẹ̀wò lónìí àtàwọn ọmọ rẹ̀ tálà àkọ́kọ́ àlìjẹ̀nú jama ìbìlísù àlìjẹ̀nú ní ìbìlísù ẹ̀mẹ́jọ dàrú mọ́ tí wọ́n bá ní ìbìlísù irú àwọn olóhun mọ́pẹ̀ màláíkà o mọ́sí pè léèyàn kí ló pè ìbìlísù jama àrìjànú ó náà tún wá ní àwọn ọmọ àwọn ni wọ́n pè ní ṣàyà fíìnìlìjìn àwọn èsù kéékèèkéékèèké lọ́dọ̀ ìbìlísù àmọ́ tí kọ̀ọ̀kan wọn tó bá yalù ìlú kan àbádúgbò kan bẹ́ẹ̀ bá sádọ́ ọlọ́run pa yín rẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alìjínú alìjànú kọ́lìkùn min makhlukọ́tìlá ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run lọ́dà kìí sóun lọ́dà ara rẹ̀ lóòfin níbẹ̀rù rẹ̀ ọba tó dá àlìjànú lọ́ọ́ máa ṣe kí ni lọ́ọ́ máa bẹ̀rù nítorí pé ipa ọlọ́run tó dá àlìjànú ipa rẹ̀ kan tó dá ọwọ́ máa jáde jàǹdà wọ́n máa bẹ̀rù rẹ ni kìí ṣe wọ́n lọ́ọ́ máa bẹ̀rù àlìjànú ọlọ́wọ́n bá sọ nínú Qur'an ó ní suratu Zariyat aya 56 ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àlìjànú àti èèyàn èyí dá wọn lásán o torí ẹ̀sìn mo ṣe dá lèyà àbùdú ní kí wọ́n lè máa sinmi a yẹn clear ṣọ́tò zariyati aya 56 ipe ọlọ́run nítọ́lọ́run ṣe dáa fún pé kọ́ wá sí lọ àwa àti èèyàn ọlọ́run ní ẹ̀sìn lòun dá fún àwa tá èèyàn àtàwọn àlìjànú ọlọ́run lẹ́sìn lòun torí ẹ̀ dá náà lọ ọgbọ́dọ̀ ọgbọ̀dọ̀ ti sàárà okùn ẹbí ọgbọ̀dọ̀ dàrú lọ́wọ́ ẹ̀ alìjẹnú wọn gbọdọ̀ sọ kìyàmù lẹ́yìn ọgbọ̀dọ̀ ka koran alìjẹnú gbọdọ̀ lọ́wọ́ àti gbogbo àwọn alìjẹnú rẹ ládùúgbò yìí wọn gbọdọ̀ mọ́wọ́ wà sáà báwọn alìjẹnú bú báwọn náà ṣe lọ lè pé ti àwọn onífújì tí wọ́n lọ lè jẹ́ tí wọ́n lè jó pẹ̀lú wọn tẹ́mọ̀ wá pé kí ní ṣe tí sàn báyìí alìjẹnú àlìjẹ́nu hakika láàkúráfà àlìjẹ́nu rí àlìjẹ́nu wà kìí ṣe àlọ́ kìí ṣe ọ̀rọ̀ awẹ́wà kìí ṣe tíyàn máa dáwùtù kọ́dí tàbá faratìl àdílẹ̀tù ala wujudiha min alkitabu wa sunna wọ́n ní nínú alkitabu wa sunna láti rí pé ọlọ́run fẹ́rin lẹ̀ pé àlìjẹ́nu ń bẹ áyà tí máa kọ́kà yìí náà kí ní dálélérí ń túmọ̀ pálíjẹ́nu ṣe kí ní jama àlìjẹ́nu bá ọlọ́run lóhun dá nǹkan ọwọ́ ní ìtọ́dá òsì sọ ma pé ọbẹ̀ di kẹfẹ̀rí pẹ̀lú alukọ̀ránù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì láti mọ̀ sí àdìjànúwà ọlọ́wọ́n bá ní kò lè hún híyà ilayya anna ustama anafarun min aljin faqalu inna sami'na qur'anan ajaba ìrẹ́ ànábì sọ fún wọn pé wọ́n ti wá sọ fún ọ nípa àwọn àlìjànú tí wọ́n ń gbọ́ alukọ̀ránù bí wọ́n ti ń gbọ́ alukọ̀ránù yìí náà wọ́n sì ń sọ pé àwa ti gbọ́ kọ̀ránù o kùránì náà àwọn ọ̀gbọ́rú ẹ̀rí suratul jinn kùránì 72 ayà alákọ̀ọ́kọ́ ayà ìlú yẹwà pálíjà níwà wọ́n ní suratul jinn gangan tẹ̀dúlù ala ujudil jinn suratul jinn ni wà ní alkùránì fẹ́lọ́n bí ìdí sọ pé chapter yóò eh chapter kínní àlìjẹ̀nù eléyìí náà dọ́gba pé àlìjẹ̀nù ó chapter 72 wọ́n mìíràn súnà wọ́n ní tí a bá wọnú súnà ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí àsìkò ní torí ọ̀nà wájì ọ̀rọ̀ àlùjànnú fẹ́ gan. nínú súnà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè nìkan ní Abu Sa'id al-Khudri ó ní qala li Rasulullah sallam ó ní jọ́ka anábì ń sọ fóun pé anábì ní Abu Sa'id inni araka tuhibbul ganam mo rí i pé ọ fẹ́ràn kọ́ máa da ẹran jẹ wàlíbáàdì yẹta mo rí pé o fẹ́ràn kọ́ ọ máa lọ sí àwọn inú pápá nínú oko láti dẹran lọ́bẹ̀ fàyíṣà kúntàfì gánàmì tí ọba débi tó ti ń dẹran rẹ̀ jẹ́ àwòbá àdìyàtìk àbòdénu ahéré rẹ̀ àbòdénu oko rẹ̀ fa'azanta fa'azanta bisọ́lá tọ́ wá pèrún nítorí pé Abu Sa'id ó kírun lásìkò ìbá àjọ nìkan nínú gbó títí ń dẹran anábì ní fárífà asautak bid nida gbóhùn rẹ̀ sókè gan ni o fa inna o nítorí pé la yasma'u mada sauti al mu'adhdhin jinnun wala ins wala shay'un illa shahida lahu yawm al qiyamah nítorí pé ẹnìkan ò ní gbóhùn sókè nínú gbó kọ́ máa wá máa pèrún kálíjànú kan kọ́ gbọ́ nínú àwọn àlìjànú tó wà àbọ́mọ èèyàn kan ló gbọ́ àbí nǹkan kan nínú tó wà ń bẹ̀ àfi káwọn kan èèyàn jẹ́rìí gbé apẹ̀rún yìí tó bá dijọ́ kìyàmà nínú hadith yẹn al-Bukhari hadith six oh nine nínú hadith yẹn lójú yẹ wa pé àwọn àlùjànnú ń bẹ nílé wọ́n ń bẹ nígbó tí wọ́n ń gbọ́ ìrún pípẹ́ ẹ̀yọ́ miami yajibu ala kulli muslimi an yumina bil ghaib gbogbo ń tàbá ti rí tọ́lọ̀ bá lọ́wà níta àti jẹ́ alùsùnà wal jama'a ní káṣe kí ní kágbàgbọ́ ààrẹ alìjánà àgbàgbọ́

nínú tọ́lọ̀ ńlọ́wà tí ò fi hàn wá pètè ń ti báyìí òun náà ní kíni òun náà ní àlìjànú nítorí pé ọlọ́run bá Allah ó ní innahu yarakum huwa wa qabiluhu nítorí pé àlìjànú ìbílísù àtàwọn ọmọ rẹ̀ àlìjànú àwọn èṣù wọ́n máa rí yín min haythu la tarawnahum amẹ́yìn ò lè ráwọn ayà ìwà nu Quran eh, Quran 7 ayà 27 níbẹ̀ lọ́lọ́run ti sọ fún wa pé àwọn èṣù ń rí wa àmọ́ àwọ̀ ò rí àwọn nígbà tó lọ́wọ́ bá sọ pé ó rí kí lọ́wọ́ ń wá káàkiri sí tọ́wà níwọ̀ wọ́n fẹ́ sàásì wọ́n fẹ́ rí ìfìrìtù wọ́n fẹ́ rí kánìyàsù àti àti gbogbo àwọn àlùjànnú burúkú wọn. ọgbà kọ́ wà ọmọ wa sọ́ra ọmọ fọlọ́run sọ́ra ká burú rẹ̀ ọmọ sí ọ́ àwọn olùfáà ní ádámù rògbòdì àti mìíràn sọ dẹ̀lí ìlànà àyẹ̀dálìjà náà pé ká sọ pé kò sí wọn láì mọye nǹkan tá àgbàpọ̀ wà tá a sì rí atẹ́gùn àgbàpọ̀ wà bàtẹ́gùn ọmọ fẹ́ sọ wa níbi fáànù kẹ́nìkan mọ́tẹ́gùn wá sí kárì fáànù là ń rí ààrá tẹ́gùn ó sì gbàgbọ́ wà torí òun fi ilẹ̀ èyí á máa fi ilẹ̀ àlùjọ nú téèyàn máa pín tí ń tíọ́ yìí <laughs> ilé ti kọjá lásán nǹkan kan tí ń tíọ́ kéèyàn ó kó sínú kànga aláàárọ̀ kùtùkùtù ṣe ọ́ ṣe omi náà lọ́fẹ́ mú tó fi kó bẹ̀ nìkan kan ní ti ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní kọ́dà lápèjúwe ní àwọn iná ìjọba àárín eh, nọ́mbẹ̀ kẹ́nìkan wá nígbà tó wọ́n ti rí nọ́mbẹ̀ wọn ò gbàgbọ́ ní kó ṣe kó dì mú káwò wọ́n wa fi gan fi ń lọ títí fi ń gbọ́rọ̀ fi ń tọ́jẹ́ pé ẹ̀mí ẹ̀ní ọ̀padà kú lára wọ́n ní bàbá kò wúlò mọ́ ẹjá lọ lè rí mọ́lẹ̀ wọ́n ní ẹ̀mí nǹkan àgbàpọ̀ wà sáárì ààrí àmàríṣẹ́ tí ń ṣe wọ́n ní làákà ìwà tá a fi ń sọ̀rọ̀ gan-an ọpọlọ wọn ní lágbájá yẹn àfáà yẹn lọ́pọlọ ah, dókítà yẹn lọ́pọlọ ọpọlọ òun ìjà rí àtìgbàpọ̀ wọn bẹ́ẹ̀ ìbílísù òun náà lọ̀gá wọn àwọn àyókù rẹ̀ náà àwọn àlìjànú kéékèèké nù níbo ni wọ́n ti dá ìbílísù tọ́jú ọ̀gá wọn kólé kọ́tì mi náà náà wọ́n dá àlìjànú látara aná ọlọ́wọ́n bá ń sọ́nu Qur'an ní Karim nínú Qur'an fifty five verse fifteen ọlọ́wọ́n bá ní wa khalaqad jann min marijin min nar adá àlìjànú ọlọ́wọ́n bá ní òun dá àlìjànú látara márijin tí wọ́n pè mari òun náà ni láàbù náàrí ládùhánà ládùhánà láha adá látara iná tí ò sí èéfín bẹ̀ sẹ́mà pé tíná bá ń jò á máa rí èéfín lọ́tún lóṣù wọ́n ní píọ̀ iná ni tí ò sí èéfín kankan bẹ̀ ni tí wọ́n pè mari jù nìyẹn látara ẹ̀ láti dá àrìjànú tó jẹ́ ibilis àwa dá àwọn màláìka látara ìmọ́lẹ̀ a sì dá ànábì ádámà látara yẹ̀pẹ̀ a dá àwa látara omi àtọ̀ gbogbo ẹ̀dá wa pátápátá àmì ọlọ́run ikhwata iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbìlísù amíru shayatin báàkìlì jinn kullihim wọ́n ní ṣe rí ìbìlísù táwọn máa ń pè ní ṣèyítọ́n ṣe rí bó ṣe wà nù wọ́n lòun lọ̀gá gbogbo àwọn èṣù tó wà láyé gbogbo àwọn ẹni èṣù ń ṣiṣẹ́ lábẹ́ ìbìlísù àjẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni oṣó ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni oníkátàlẹ́ onáńkàlẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni gbogbo ẹni tí ń rajú máa ń ṣiṣẹ́ lábẹ́ ìbílísù ni ayatollah amúrọ̀bà olè aṣẹ́wó ọ̀mùtí gbogbo àwọn oníṣẹ́ ibú pátá wọ́n ní lábẹ́ ìbílísù wọ́n ti ń ṣiṣẹ́ ṣe wá rí àwọn àlìjànú ta wí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá wọn ṣe rọ́gà wọn gan gẹ́gẹ́ mo sọ síwájú àlìjànú lòun náà ẹ̀ gbọ́ ti ń sọ fọ́lọ́run bá nígbọ́ ọlọ́run láàánú rẹ̀ ó ní ànàkẹ́ irun mẹ́nìí ó lè mi lóore ju ádámà tó ní kí n fẹ́rí kalẹ̀ fún ìlọ kọlọkọta ní mí náà láti inú náà ló ti dá ìmí wọ́n kọlọkọta òhun mi pè é ọwọ́ adó òun látara ẹ̀rẹ̀ fọ Quran seven ayah twelve ẹ̀dá kù ìdí oyè wa pé látara náà wọ́n ti dáhùn wà makán makánù makánù amiri aṣayàtìní àyìnà mọ́kẹ́ọ̀ amiri aṣayàtìní Iblis Iblis ìtawí níbo ní gbé lẹ́yìn náà wò háì ìbìlísù ń bẹ láyé yíyí sì ń sẹ̀mí ó sì níbì kan tí ó ń gbé wọ́n ní eré omi lọ́wà eré omi ni ìbìlísù gbé ìlú náà láyà alámùhù ìlàlá ẹnìkan kan mọ̀ ìlú náà fọlọ́n àmì eré omi ńlá kan ní ń gbé afáwàdí abẹ́rẹ́ ọmọ abdullahi wọ́n ní sẹ̀mí tó rasulullah sallallahu alaihi wasallam wọ́n là gbọ́n tí ànábì ń sọ fáwọn pé inna arsha ìbìlísà alal bahri ẹ̀rí aláràṣì àga rẹ̀ ààyè rẹ̀ eré omi ńlá kan ní fàyẹ́bù àṣàṣàrà àyáhù yóò máa wá jí àwọn ọmọ rẹ̀ dìde lójoojúmọ́ fàyẹ́bù tìǹnà náà sà ipe kí wọ́n máa lọ lè sínú ayé àwọn èèyàn fa àtọ́mù ìndàhù ẹni tó ga jù lọ́dọ̀ rẹ̀ ẹni tó tóbi lọ́dọ̀ rẹ̀ ẹni tó gbọngbọ́n lọ́dọ̀ rẹ̀ àtọ́mù fìtìnà òun náà lẹni tí bá ń dá wàhálà alẹ́ jù láyé ẹni wọ́n bá dá fìtìnà alẹ́ tó ga jù láyé òun náà lẹni tí ṣètọ́ ń jù nínú àwọn wàhálà tó ga jù òun náà ni fẹ́ràn kù òun náà ni kí kí shaitan kí ó ya ọkọ àti aya nínú àwọn iṣẹ́ tí ìbìlísù tí máa ń torí ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ládé tí máa ń fún wọn nípò òun náà ni kó ya ọkọ àtaya ọlọ́mọsà sọ́ni kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ mata yemut ìbìlísù tá a wí yìí nígbà wo ni ó kú jama ya aba Maryam nígbà wo ni ìbìlísù fẹ́ ṣe kíni nígbà wo ló fẹ́ kú àwọn ọlọ́fà ni ẹ má dára yín láàmú kò sẹ́ni tí ó sìn ìbìlísù kò sẹ́ni tí ó sì kírun sí ilá torí kèfèrí ni kò wá sẹ́ni tí ó sìn bí ò jẹ́ kèfèrí náà wọ́n sá sìn wọ́n ní kò sẹ́ni tí ó sìn ìbìlísù ò ní kú ó mo ní o fẹ́rí kalẹ̀ fáádámà o fẹ́rí kalẹ̀ mo pa ọ́ láti èmi ọlọ́run Allah tó sì mọ̀ pé mi mo dọ́ látara ná ọ wá tẹ̀lé àṣẹ mi kíbi inú mi ọmọ bẹ lérí rẹ láti òní lọ ilé ayé omi dín títí dídá lè kí á mà sí ni ní ní ká ìgbínú náà kó lérí rẹ ẹ̀gbọ́n tó bí ọlọ́run bá ṣépè léèyàn tán yóò mọ̀ wá sọ̀sọ̀kúsọ ẹ̀gbọ́n tó èyí tó fi tọrọ àforíjì èyí tó fi tọrọ kọ́lọ́n ó ní qala rabbi ó ní wọ́n ọlọ́run bá mi ó tún gbà fóun lọ́dà òun ó gbà fóun lọ́dà sẹ́yìn kó tún sọ́dọ̀ ẹ̀kan pé ọ̀dà òun látara iná ó ní wọ́n ọlọ́run bá fa anzirni ila yawmi yub'athun fimi lẹ̀ má fa mi dijọ́ tí ọ̀ pààyè rẹ̀ tọ́ wà gbé àwọn èèyàn dìde padà fimi lẹ̀ qala fa innaka minal munzarin ọlọ́run ọba ní bó ṣe fẹ́ náà àwa náà fẹ́ bẹ́ẹ̀ ọ̀wà ní kú ila yawmil waqtil ma'lum títí tí ó fi di ìjọ tí a pààyè rẹ̀ al-waqtil ma'lum àwọn afọ́n tafsiri wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ arjahul aqwal òun náà ni pé ila yawmi fana'id dunya yóò máa bẹ títí tọ́lọ́wọ́n fi pààyè rẹ̀ nìyẹn tàló wá mọ̀ iye mílíọ̀nsì tí mílíọ̀nsì ọdún tí ṣètò ọ̀fẹ́ ṣe kíni tó fẹ́ lò báyìí eléyìí wà nù Quran fifteen ayah twenty five to twenty eight ẹ lọ lè wò mbẹ. ló fi jẹ́ pé wọ́n máa ń bi àfa wà lásán nípa sọ̀rí nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú wọ́n wá sọ fún àfa pé ayah náà Iblis ìjẹ́ Iblis máa ń sùn ìjẹ́ àṣetánì yìí máa ń sùn bàbá wa Al-Hasan al-Basri tábìyìn làwọn àwọn ará wọn sàábà àmọ́ wọn rà nàbí bàbá wa Al-Hasan al wọ́n ní lawna ma lawajadna raha tí ṣètò ń bá ń sùn mí kò ní kú kìí sinmi lọ́sàn-án ṣètò ọ̀rọ̀ ìdúlẹ̀ báyìí ni lóru ṣètò ọ̀rọ̀ ìdúlẹ̀ báyìí ni ló ṣe máa sọ ààrẹ lọ́sàn àtòrò láyà náà ṣètò ọlọ́run àti lọ́sàn àtòrò ọlọ́mọdé àkọsí ẹ wà á rí bó ṣe wá ọláwọn ọmọ gbogbo wọn pátápátá ọlọ́nìkan lọ́mọ iye wọn wọ́n wá ń jẹ́ ọ̀tá fọ́mọ wọ́n ń jọ́ta fáwọn ànábì ọlọ́run wọ́n ń jọ́ta fáwọn màláíkà qala ta'ala ọlọ́run ọba ní àà ẹlẹ́ palẹ̀ mọ́ fẹ́ so wọ́n ìlú kó nínú lil malaikati sujudu li Adam nígbà tá a ní kọ́ fèrè kalẹ̀ fún Adam fasajadu illa Iblis gbogbo àwọn màláíkà pátápátá nígbà tá a ní káwọn màláíkà ò fèrè kalẹ̀ fún Adam gbogbo wọn ni wọ́n fèrè kalẹ̀ Èṣù nìkan lọ́lọ́wọ́n ò fèrè kalẹ̀ ọláyà pọ̀

ọlọ́run ní sẹ́mi lẹ́ mú lọ́rọ̀ ni àbí ìbílísù ìbílísù tóbi gan ó tóbi gan láàrin àwọn màláíkà tọ́lọ́run fi ní kó fèrè kanlẹ̀ fáadàm ó wà láàrin àwọn màláíkà àmàlìjànú lòun ibi ọwá tóbi dé ní nígbà sì gbéraga ọlọ́run sì rẹ̀ ńlẹ̀ ọlọ́run wá ṣépele wàhùn lákòmọ adùn ọlọ́run bá ní òun àtàwọn ọmọ ẹ̀ ọ̀tá yín ni wọ́n bí ìsàlẹ̀ zọ ní mí náà bíkísà lè rọ́ọ̀lì mi na bẹ́dẹ̀lẹ̀ àwọn alábòsí nù yín ìbìlísù ni wọ́n fi rọ́pò ìmì ọlọ́m tí mi ọlọ́m bá ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ìbìlísù ni wọ́n máa gbọ́ torí opposition ọlọ́run àti ìbìlísù gbogbo tọ́lọ̀n bá ní àṣẹ pátá ẹ máa wo ìbìlísù ní ká máa ṣe tọ́lọ̀n bá ní ká máa ṣe ìbìlísù ní ká máa ṣe kí ni ká máa ṣe ọlọ́run ni a máa mú mi ìbìlísù ni a máa mú tí ọlọ́run ni a máa súnmọ́ ìyàwó wa tá a fẹ́ ká so ìbìlísù ní ẹ máa ṣe sìnà ọlọ́run ni ká máa ṣòwò ká máa jèrè ìbìlísù ní ẹ máa gba rìbá owó èlé máa wùlẹ̀ ṣiṣẹ́ a máa gbowó èlé ń tẹ̀ ọlọ́run ọba aláwo ní ká máa náwó ìbìlísù ní ká máa ṣe kíni owó ọ̀tàn ìbìlísù ní owó ọ̀tàn àmọ́ náwó gbogbo dáadáa ọlọ́run ọba alá opposite ní mi jẹ́ àti tẹ̀kìlẹ̀ wọ́n ní alìjẹ́nu ta wí méjì àti tẹ̀klif ìjọ lọ́wọ́ bá pa wọn láti kan wá sí lọ́hùn ayàtà àtàsíwájú ó ti já mà pé ọlọ́wọ́ dá wọn fún kankan lẹ́yìn kẹ́ni lẹ́yìn ẹ̀sìn ọlọ́run àmọ́ bí ìbílísù ṣe ní òun ọ̀gbọ́ bẹ́ẹ̀ ni làwọn náà láwọn ọmọ mi lẹ́yìn táwọn náà ṣe kíni tí wọ́n tẹ̀lé àwọn ọmọ mi yapa àwọn ọ̀tẹ̀lé ìbílísù àlìjànú sí làwọn náà àwọn èèyàn kírun ń àwọn ọmọ ìbìlísù oyé làwọn náà pín sí arínú wọn tó jẹ́ yahudi arínú tó jẹ́ nasara arínú tó jẹ́ alubidia tó jẹ́ alusunna sẹ́rí gbogbo bí tí ìjọ kọ̀ọ̀kan bá wà àwọn àtàlìjànú tó jọ wọn ni wọ́n máa ń ṣe ni wọ́n máa wà ń bẹ̀ ayà tá a fi mà pé méjì ni wọ́n pín ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ọlọ́wọ́n bá ní wà ànàmínà sọ́ọ̀lẹ̀ hóun àwọn àdìjànú wọn sọ wípé ń bẹnu wa àwọn ẹni rí wà mí ná dúdà dáàlì yìí sì ń wa àwọn tí ìṣẹ́ ni rí kùnà tọrọ ikọ̀ kí dáadáa tọrọ ikọ̀ kálukú wa amú ojú ọ̀nà tó wù wá pọ̀nù àwọn nǹkan bẹ tí wọ́n gbọ́ lọ́n gbọ́ àwọn nǹkan bẹ tí wọ́n gbọ́ lọ́n bá gbọ́ màdá ibú mutafarriqa àwọn àlìjẹ̀nú tá a wá wí jama ẹ̀rọ miami yatashakkalun fi suwar mutanawwi'a wọ́n máa ń yíra padà àlìjẹ̀nú máa ń yíra padà bàbá wa sheikh ibn taymiya rahimahullahu ta'ala afa àwọn afa ọlọ́mọ ní kí bàbá bàbá ní alìjìnnù wàlìjìnnù ẹ̀ẹ́dá àlìjẹ̀nú tẹ̀ ń gbọ́n pa rẹ̀ yàtọ̀ sọ̀wọ́rù fi suratul ins nígbà míì yóò dé èèyàn yóò gbé fọ́tò èèyàn wọ̀ wọ̀lìbáhàhì nígbà míì yóò gbé fọ́tò àwọn ẹranko ti kò sẹ́ranko tí ìbìlísù àwọn àlìjànú yìí tí lè lo fọ́tò rẹ̀ kọ́lọ̀mọ́sà ìsọ́nà èyàn wà ní kọ́ máa bẹ̀rù gbogbo ti rí o tọ́ra ayan tó ní ìbìlísù níbọ̀ yìí ọmọlẹ́yìn ìbìlísù níbọ̀ yìí ẹ̀hẹ́ bí wọ́n bá ti dúró tọ́lọ́hún gbogbo tó wú ọ̀rọ̀ tí bàbá sọ yìí bó ṣe rí náà ni wọ́n ní wàláhì táàfin mọ̀ pé máa ń dèèyàn anábì Muhammad sallam anábì kó sàkà jáka zakatul fitiri táwọn mùsùlùmí dánú àwẹ̀ anábì kó fún Abu Huraira nínú yàrá kan wọn kò sí anábì ní kọ́ máa sọ ọ̀kan náà wọn máa dìjànú yọ́ máa wá wá bẹ́ẹ̀ yọ́ máa wá kó yọ́ máa lọ lè jẹ́ àlìjànú máa ń wọlé o tí máa ń gbówó owó tọ́ bá ti wá tinú lé bí ọ̀bájọ́ mi èèyàn yóò sì jẹ́ kí ni yóò jẹ́ àlìjànú àmọ́ òun nídìí kí nǹkan tó wọlé yóò máa kún jẹ náà ni àbúrò rẹ̀ làwọn amúnjọ́ kìíní ó ní kó sòun jẹ́jẹ́ ó tún múnjọ́ kìíní ó ní kó sòun jẹ́jẹ́ anábì ni yóò tún padà wá níbo ìjọ kẹta àbúrò rẹ̀ tó mú ọwá ní dákù bòmí láṣìírí ní kọ́ ní kankan máa kà á sójú ọ̀nà yìí bọ́ bá ti kà á síbẹ̀ ọ̀gá wa àtàwa àìdí bí wọ́n bá jama الله لا إله إلا هو الحي القيوم دلي آية الكرسي anábì déjọ́ kejì anábì ní sọ́dà kọ́kọ́ ọwọ́ kàdó irọ́ ló pa o ipò wọn ní wá mọ́ àmọ́ ọ̀rọ̀ tó sọun àti àṣírí tó fún òdodo ẹ màá yá mi ó gbé mọ́tò kalẹ̀ òru ń bọ̀ kí ló ọkà sí jama àwọn wo ni ó gbé àwọn ọmọ dání ẹ̀wọ́n mọ́ ṣètọ́ ọfẹ́ sùn ọfẹ́ fẹ̀mí ẹ̀ lọ́lọ́ lọ́wọ́ lè ká sí ìjàmọ́ ẹ̀yọ́ miami wọ́n níjọ́ tí àwọn kèfèrí maka tí wọ́n ṣe mítì nípa wọn lé ànábì kò ní maka wọ́n ṣe pa wọn lè àwọn pa á nì àbí wọ́n làwọn fẹ́ pa wọ́n ṣe mítì ní dárò nádùá wọ́n ní nínú àwọn nínú àwọn tó emergency meeting yẹn láti assassinate anabiwa muhammad sallallahu alaihi wasallam wọ́n suraka surakatu bin malik wà ń bẹ̀ surakatu sì sílù kò sílé wọ́n ní ìbílísù ó gbé fọ́tò surakawọ̀ òun ló fún wọn ní mọ̀nà pé ẹ má jí ìran kan pa ẹ jí nígbà tẹ́nìkan mọ́ mọ̀ràn wá pé ẹ jí kọjá gbogbo àwọn ìran kọ̀ọ̀kan náà ràn mọ́kà ni wọ́n dáwọ́jọ pa àwọn fámìlì rẹ̀ wò láǹfààní láti gbẹ̀san bàbá arúgbó tó wà ń bẹ̀yẹ tó gbé fọ́tò sùrà káwọ̀ yẹn ìbílísù ó lóun fọwọ́ sí bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ bó sì jẹun ló ń tẹ̀ tó yọ anábì lọ́wọ́ wọn sallallahu alaihi wasallam anábì dídì làmàlẹ̀ anábì alikẹ́lìbùlù aswadu shaitan anábì níṣẹ́ rí ajá dúdú alìjẹ̀nù ni ẹ máa sáde ọlọ́run tẹ́ bá ti rájá dúdú color black a'udhu billahi minash àbí kọ̀kọ́ mà ọ̀tọ̀ wà a'udhu billahi mina shaitan rajim kọ́nà musa sọ níbẹ̀ mọ́jú ó kọlọ́ máa wà tàwa náà hali mina jinni wa shayatin dhukuru wa inas ìjà àwọn àlìjànú ọkùnrin bẹ́nu àbóbìnrin wọ́n ní bọ́lá ń ṣe dá wa lọ́lọ́ ń dá wa náà wọ́n láwọn ọkùnrin wọ́n láwọn obìnrin alẹ́bùwà muhammad sallam alẹ́bì sọ ní sahih bukhari àti muslim anas ibn malik ó ní alẹ́bùwà muhammad sallam ó ní òun á máa gbé àgbé fún tó bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ó lè wọ̀n wá rí njọ́ kankan nábì ọ̀fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ àfikọ́jẹ́ pé ànábì sọ pé aláhùnmá bísmìlá aláhùnmá ìnẹ̀ àwọn olùbíkà mìíràn lè kọ́bùtì wọlé kàbà ọlọ́run ọ̀sàdìọ́ níbi àwọn àlìjànú ọkùnrin tó wà nínú ilé ìgbọ̀nsẹ̀ àtàwọn àlìjànú obìnrin tó wà nínú ilé ìgbọ̀nsẹ̀ Buhari lọ́gbà wa àdísì 142 àdísì yóò yíwa pé ọkùnrin wà obìnrin sékìlì obìnrin wà hadafuhun alẹ́lẹ́sà kí lè rò àlìjànú gan lérí ọmọ èèyàn ẹ̀ẹ̀mẹ̀rọ àlìjànú ọfẹ́ ṣíwá kú lójú ọ̀nà ọlọ́run ọfẹ́ bà ayé jẹ́ ọfẹ́ bọ̀rùn jẹ́ kìí sí àlìjànú kìí pé ìrùn rẹ nìkan ló bàjẹ́ àtàwẹ̀ àti hajj àlìjànú ìbílísù ọfẹ́ bọ́ ọwọ́ kú bó ṣe ní máa tọwọ́ bọnu bó ṣe ní máa rún jẹjẹ àlìjànú fẹ́ sọ ọkọ dọ̀tá ìyàwó ó fẹ́ sọ ìyàwó dọ̀tá ọkọ àlìjànú ó fẹ́ báyé jẹ́ ó fẹ́ bọ̀rùn jẹ́ ọlọ́run ọba ó dá àlìjànú sọ pé qala fabima aghwaytani ìwọ ọlọ́run ọba nígbà tó ti yọ ìmúkò lójú ọ̀nà báyìí nítòkù ni pé la aq'udanna lahum siratakal mustaqim èmi náà wàá jòkó lójú ọ̀nà rẹ̀ dè wọ́n thumma la'atiyannahum èmi ọmọ wa bá gbogbo ọmọ èèyàn mi ń bẹ ìnà àìdíhìm ìmà yọ sí wọn níwájú wa min khalifihim ìmà yọ sí wọn lẹ́yìn wa an aymanihim ìmà yọ sí wọn lọ́tún wa an shamalihim ìmà yọ sí wọn lọ́sì wàlá tẹ́jìdú àkìfàrà ń ṣàfihì ọ̀pàdà rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní dúpẹ́ fún wọn ọlọ́run wọn ò sì ní sìn ní kò bá wọn ni níbo ní ti ń lérí jama láàkẹ́ ọ̀dánà ó ní dandan ní kí n jòkó sójú ọ̀nà rẹ̀ tí ma dá wọn padà sínú gbó láàtìyánà ó ní dandan ní kí n rọ́lù wọn ẹ̀rì pé náà tọ́wà ń bẹ̀ wọn àwọn afọ́ni kí wọ́n kalẹ̀ yìí àwọn àfágbà taukili ní jama Quran 7 aya 16 to 17 àwọn alfáwa ni nígbà tí ń sọ ọsọ wájú àtẹ̀ ọsọ ẹgbẹ́ ọ̀tún àti ẹgbẹ́ òsì àìdíyìn náà ọsọlẹ̀ náà àmọ́ gbàgbé láti sọ pé òun máa wá bá wọn látòkè ọlọ́run gba alágbè nítorí pé láyé múná sọ̀hún dẹ̀tọ̀ à kí àdúrà ó lè máa lọ sókè láti fi ṣẹ́gun ẹ̀ wà láyé rúdù rahmatullah ó sì rò kí èsù ọmọ bẹlẹ́yìn èèyàn tó téèyàn bá fi àdúrà lẹ̀ ọlọ́run ọba Allah yóò sọ àánú kalẹ̀ fún yàn látòkè téèyàn ó fi bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́n nípasẹ̀ àdúrà ó dákọ̀ gbogbo àyè ó òkè kò lóhun àbá wọn látòkè ọba lóhun tó wá yọ ṣin lókè ní ṣẹ̀mọ̀ pé wàhálà dé nínú àyà mi onílà ogun yá ń na ohun ajima in èmi ó sọ wọ́n nù pátápátá ni ìlà ìbádákà mínihun mọ́lẹ́mọ́kànlásìn àbáwọn ẹrú rẹ̀ tó bá là kìí ṣe alimọ́kànlásìn àwọn alimọ́kànlásìn làwọn tí wọ́n jára wọn gbà lọ́wọ́ ṣètàn ṣètàn ní kanáà jára rẹ̀ gbà ní tí mo kó síwájú kálukú níbẹ̀ rán yìí ó ní illa ibadaka minhum al-mukhlasin àwọn ẹrú rẹ tí wọ ọlọ́run ọba dìídì yọ kú lọ́wọ́ mi nìkan tó jágbà lọ́wọ́ mi àwọn nìkan iná ni wọn ní sọnù ọlọ́run mọ́sá fira sínú wọn allahumma ij'alna min al-mukhlasin allahumma ij'alna min al-mukhlasin allahumma ij'alna min al-mukhlasin ọlọ́run mọ́sá ìṣàánú wa ṣe pé ipa ọ̀ka àbíká sọmọ ọlọ́run tó dáa ajá ìdìbò lógi tó fẹ́ bu ọjẹ́ olówó rẹ̀ sí ń bẹ́ntòsí sájá lọ́mọ abájá ni àbọ̀ rẹ̀ sun olówó rẹ̀ bọ́bá lọ́ọ̀ bájájá wà lọ́ọ̀kọ́ wọ́n sàtò sọ fólówó ẹ̀ olówó rẹ̀ ọkàn sí pé má bọ̀ ajá ni ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó tí ìṣẹ̀tọ́ bá wọ́ kò sí fún yàn tán yóò tún wá wọ́ọ̀kù bí ó ṣe wọ́ná sẹ́mọ̀ pé ọ̀yẹ́ ká pé ìgbò ti tòṣì láyé ọ̀yẹ́ kó lè sinmi lọ́rùn ẹ̀hẹ̀n lẹ́rìí bàbá tí ò ní ìkankan lọ́wọ́ wọ́n máa perun kò sí sínú lọ mọ́sálásí gbogbo àwọn anábì ọlọ́wọ́n bá náà àwọn náà ń bẹ lọ́wọ́ pé ọlọ́wọ́n làwáwò fa akhrajahuma mimma kana fi ọlọ́run bá ní èṣù ìbílísù olólè àti ádámà jáde nínú àlìjẹ́nà nígbà ọwọ́ tẹ ànábì ádámà nípa èṣù ìwọ wá sùn nígbà ọwọ́ tẹ ànábì ádámà àti àwa nípasẹ̀ ṣètọ́n àti lérí ikima ọlọ́run pé wọ́n padà wá sí ilẹ̀ náà àmọ́ ṣètọ́n lọ́fà òun ní sábàbí nígbà mú wọn kúrò nínú wá ń bẹ nínú kan kan nínú ọlọ́run ọwọ́ fẹ̀mí àbídẹ̀rẹ̀ àrísìkí àbídẹ̀rẹ̀ àláfíà wọ́n gbà ṣetán láì وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن ọlọ́wọ́n bá ní ẹ̀dùn sọ fún yín kìí ṣọ̀tá yín nìkan ní ìbìlísù ṣẹ̀rìtọ́n ọ̀tá àwọn èèyàn ni ọ̀tá nàbí gbogbo àwọn ànábì ọlọ́run pátá èṣù máa ń rọ kiri ká nígbà wọn lé sùn rọ kiri ká ànábì ọlọ́run fi wọ́n lẹ̀ lọ́sàn fi wọ́n lẹ̀ lóru ìwọ àbú ìwọ umu ọwọ́ adákẹ́ ọwọ́ agbésù láàyè títí tó fi ba yí ẹ̀jẹ̀. adáhùn adáhùn bil insan àwọn ìnira àwọn olè súnmọ́ ń kó bọ́mọ èèyàn wọ́n ní ìnira yìí pọ̀ tá à lè kà tán abẹ́jọ́ yẹ yín pé méjì ni ọmọ èṣù tí ń dà wá láàmú ọ̀kan bẹ òun ṣiṣẹ́ nínú internal affairs àwọn nǹkan bẹ tó jẹ́ pé external affairs làwọn ti ṣe kí ni làwọn ti ń ṣiṣẹ́ sórí méjèèjì ni wọ́n pawọ́pọ̀ lérí rẹ̀ sórí yìí ti ń ṣiṣẹ́ ní inú rẹ̀ ni wọ́n pè ní kọ̀rí ọlọ́run bá àlá koran pé kọ̀rí ń wà kọ̀rí yìí níjọ́ wọn ti bí ọ náà ló ti dòkó ọmọ ìbìlísù àdìjànú ni wà máa ń ya ṣọ́ á ń zikiri rahman ọlọ́run lẹ́ni tí ọba máa ṣe zikiri dáadáa ọmọ ṣe àzikar ọmọ ṣàdúà ọmọ gbọ́wàs ọmọ kakuran ọmọ kírun nùkọ́ yìí gbẹ̀láhù ṣèyítọ́nà àdẹ ṣètọ́nù ṣeun ṣèyítọ́nà àdìjànú kan àdẹ ṣeun fọwọ́láhù kọrin òun náà ni kọrin ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ gbogbo àtàwọn bá ń sin náà bá ní Ramadan ṣé kọ̀rí inú wa máa ń pa wá láṣẹ ká máa ṣàbúrú jàmá nítorí pé ìbádà pọ̀ lọ́sàn ìbádà pọ̀ lóru tábà ti ṣe tántà àgbàrọ̀ Ramadan tán táwọn èèyàn sin náà mọ́ ilé ọtí tí ò ṣèrò ń bẹ̀ tẹ́lẹ̀ ilé aṣẹ́wó tí kò ṣèrò ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo àyè fàájì ẹ̀sùn ojú tó kún padà nítorí pé kọ̀rí inú wa ó ti tún lágbára lérí wa nítorí pé a ti kò nínú ìbádà bọ́ọ̀ bá ti ṣe ìbádà sí náà ni yọ́ bọ́ọ̀ bá ṣe ń jẹun alamisa àti mande sí bọ́ọ̀ bá ṣe rántí ọlọ́run sí bẹ́ẹ̀ náà ni kọ̀rínù rẹ̀ ọmọ lágbára sí tọ́ọ̀ bá ti ń ṣe ìbáàdà yóò máa lẹ tọ́ọ̀ bá ti ṣe ìbáàdà yóò máa lágbára lérí rẹ̀ tó fi jẹ́ pé àwọn tí ń ṣe ìbáàdà èṣù máa ń fi wọ́n taká ìdì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ̀rínù yìí ẹ̀yọ́ máa yá mi ní máa ń pani láṣẹ aburú ni gbogbo àwọn ète ìkànbẹ lọ́wọ́ rẹ̀ tí máa ń yọ sí nílá òtúnṣe yìí túnṣe yìí túnṣe yìí tí wọn náà mọ̀ pé tó ní ṣe yìí ti ń bá ṣe é wàhálà mà ní ọmọ làákàyè ọkọ̀ fún ọ pé ẹnìkan sọ kankan fún ọ àbí tani wòye sọ pé mọ̀nà mọ̀nà mọ̀nà wòye yóò tọ́ o. ìyàwó Aisha rẹ̀ bí aláwọ̀ àná wọ́n níjọ́ kan èṣù kọ̀rínù yìí ọ fẹ́ fi owú owú owú tiẹ̀ owú tó dá wà tóbìnrin máa ń jẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ tí ìyàwó náà máa ń jẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí yẹn tí ìyàwó náà máa jẹ tí ọkọ náà máa jẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ but ó wù ti sùn inú àwọn arin ṣe sùn ni ó wá fẹ́ nà sí ìyàwó Aisha anabi wa lọ́dọ̀ rẹ̀ anabi wa fẹ́ lọ lè ṣàdúrà fáwọn tó wà ní bàkẹ́ ní ìtẹ́ anabi fẹ́ lè ṣàdúrà fún ìyàwó Aisha wa rò pé anabi lọ sọ́dọ̀ ọ̀kan náà àwọn ìyàwó mi ni anabi yẹn ti bàbá ìyá rò pé ànábì lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó mi àwọn kó ànábì lọ bàkíyìn ni ọlẹ̀ lè sàdúrà fáwọn tí wọ́n wà náà sàárè ọlọ́nkà ní kó lè sàdúrà fún wọn lórí náà torí sàárè ọ̀rọ̀ sàárè ọ̀rọ̀ ọmọ tí wọ́n máa sàdúrà fún wọn àwọn ẹbí tí wọ́n máa sàdúrà fún wọn ọ̀rẹ́ tí wọ́n máa sàdúrà fún wọn ọlọ́mọta fi kẹwà bàtà náà bí ó fi dé fagiritu alẹ́ خرج رسول الله ليلا قالت فقلت عليه يا وعيش أن أوبك بمي فجاء فرأى ما أصنع فأنا بشريبا إلى باري ودوم توتي قواه آه، قلت له صدى لني فقال ما لك أنا بينك نوشي what's wrong with ما لك كل شيء يا عائشة وعائشة أقرتي أولا لو جيت بايك راح فقالت يا عائشة wàmá lè náà yàgàrù mísìlì àdàmísì báwo ni irú mi ọmọ kékeré báyìí ò sì ní máa jowú lérí ìwà nábì ọlọ́run tó dá báyìí ọmọ èké lè ní wọn náà tó wá dáa ṣé torí ọmọ èké yìí ní máa jowú torí kọ́ ọmọ èké ní mí àbí wọn náà tó torí jowú fàkọ́dà ṣùlù ànábì ni akọ̀dìjà àti ṣètọ́nù ṣé èsì pé ṣètọ́nù rẹ ti dé àdìjànú tó lára kọ̀rí ṣé ẹ ṣe pé kọ̀rínù rẹ ti dé òun lọ́fẹ́ máa mọ bínú tí ò ní túnmọ̀ báyìí ọ̀wádìí ọ̀rọ̀ ọbẹ̀rẹ̀ sí bínú kọ̀rínù rẹ ti dé fọkúlìtù mo wá sọ fún anábì pé ya Rasulullah àmọ́ ìṣẹ̀ ìtàn tí mo léṣù kan ti ń bá mi gbé anábì ní náà anábì ní bẹ́ẹ̀ ó wà lára kúlìtù wà má àkúlì ìsàn tí gbogbo èèyàn náà lónìí anábì ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó dọ́mọ èèyàn tí ò ní wọ́n wá sọ fún anábì pé kọ́là náà qultu wa ma'aka ya Rasulullah ìjẹ́wọ̀ náà ni kọ́là náà ànábì ní èmi náà ni walakinna rabbi a'anani alayhi àti aslama àmọ́ lọ́rùn èmi lọ́wọ́ lérí ẹ̀ ó ti gbà fàfẹ́ mi pátápátá kò lè darí mi síbi kankan tí ọ̀dà tí nǹkan kan bá ti ń tì ọ́ nínú ilé tí ń pè ṣe báyìí ṣe báyìí ṣe báyìí lọ́bi báyìí jẹ báyìí mu báyìí ṣe nǹkan báyìí ó tètè máa ṣàdọ̀ ọlọ́run ni o àlìjẹ̀nú tá a fi tì ọ́ ní ń ó láṣẹ yẹn tọ́ ọba ìwádìí ọlẹ́ ṣe nǹkan ohun àwọn àjànú external affairs oye àwọn náà ṣe kíni wọ́n wà jọ yìnyín torí bí tọ́ọ̀nù lọ́hun ọ̀ọ́ra àwọn èsùn bẹ̀ tí ó pọ̀ bó ṣe lé ijó ni ọba wọn bẹ̀ bó ṣe lé ọtí ni ọba wọn bẹ̀ bó ṣe lé aṣẹ́wó ni ọba wọn bẹ̀ bó ṣe bí wọ́n ti ṣe klọ́ọ̀bù tí wọ́n ti ń ba tèyí jẹ́ tí ń jẹ́ ní èèyàn ọba àwọn èsù ọ̀jọ̀nú tó pọ́n bẹ̀rẹ̀ pẹ́tẹ́ internet affairs àti external affairs wá sí kíni wọ́n wá bẹ̀rẹ̀ ṣe papọ̀ gbogbo wọn náà ìbìlísù ni wọ́n lọ lè jábọ̀ fún tọba dalẹ́ ọlọ́run kọjá wa ya ṣètọ́nù ẹ̀yọ́ máa yá wa bó láti wá sí pẹ̀lú kọ̀rínù tàwí anábi sàṣọ́lá ń jọka anábi inna ṣaitan anábi ní ṣe rí ṣaitan yajri bíbù ní ádámà májèlá dámì bẹ́jẹ̀ sí máa rìn lára yàn bóun náà sí máa rìn nù ẹni tí ọba lẹ́jẹ̀ la nìkan ni ò ní ní kọ̀rínù la lẹ́fì lọ́pẹ́ ló fi jẹ́ pé kò sọ́mọ èèyàn tó pé àdẹ́gbà Muhammad sàlá nǹkan ọlọ́run sí kíní ọlọ́run pé ni ìyàwó àyíṣà kí ni wọ́n sí ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí bínú lérí irọ́ ní òrí bẹ́ẹ̀ lọ́dí Allah ta'ala anha fọ́lọ́ máa ń kẹ́ ìyá dáadáa àwọn fẹ́ràn ọkọ wọn dáadáa ẹ̀rọ àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ìyàwó ti sí ọkọ rẹ̀ bá àmọ́ wọlé lágo méjìlá yóò gbọ́n bẹ́ẹ̀dì ni ó sùn tiẹ̀ yóò sùn lọ yóò ní òun lọ́mọ tó bá dé kó dé bí ó sì dé tán àwọn lọ lè pàdé rẹ̀ ń bí ọ bá wà ọlọ́run sọ níbi obìnrin bẹ́ẹ̀ obìnrin tí máa ń jowó lérí rẹ̀ ọ fẹ́ràn rẹ̀ ni o tí ọba fẹ́ràn rẹ̀ mọ́ kò ní jowó mọ́ o mọ́wàá jí ṣe ìtọ́nà gbé wàhálà dé sínú ilé yín tọ́wà sọ yìí dìjà olóhùn pé fóònù yín kọ lọ níbọlẹ̀ wà níbọlẹ̀ dé agúnmọ̀lẹ̀ tó gómi iṣẹ́ ọmọ dọ́nà bọ́ ṣeun tó rẹ̀yàn jowó wa wọ́n mi ní àdọ́rọ̀ rẹ̀ jí nílé ìsàn ẹ̀rí tí èsù fẹ́ bàjẹ́ lára ọmọ èèyàn kọ́líbòhù níta sọ lánà ọkàn ní sáré tó bá ti wọ́n ní ọkàn ó ti tán torí ọkàn ní darí akil làákàyè làákàyè ní darí ojú òní darí ọwọ́ ní darí ẹsẹ̀ ní darí gbogbo eríkèríkè ara bọ́ bá ti ní làákàyè nú èso ní tì ọ́ àmọ́ bí èso bá ti ba làákàyè jẹ́ ó ti tán yóò fi ọ́ ṣe irinṣẹ́ ni tí ó máa tì ọ́ káàkiri ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ní tí tún fẹ́ bàjẹ́ ó fẹ́ bá àárín àwọn àtọ́lọ́n jẹ́ bá ṣe wáyé ó ní wàlá tẹjúdú wàlá tẹjúdú akisarahun ṣàkiri ọlọ́run bá ní ọmọ èèyàn ò ní dúpẹ́ fún ọ ẹni tí ó bá kírun ò dúpẹ́ fọ́lọ́run ẹni tí ó bá sin lọ́run ò dúpẹ́ fún ọ wá ń sọ fún wa pé ó ní òun ọba àárín àwọ̀ ọ̀tọ́lọ́n jẹ́ bọ́ọ̀ bá ń kírun ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wálé ní irun tá ń kí èṣù ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́jẹ̀ máa tọ́ọ̀mọ kírun lọ tó ti gbàgbé pọ̀ wà lérí irun ọlọ́nka kùránì ẹnu nìkan ní ọmọ sọ̀rọ̀ kò ní sọ́kàn bẹ̀ ọmọ sàtìkárò àdúrà tí ìdá fún kò sí ní sẹ́mi rẹ̀ ń bẹ̀ anábìsì ní bẹ́ẹ̀ bá ń sàdúrà ọyẹ iná láàlá yàkùbálò à ń kọ́lì bìngá fìlìn láàyè àwòkàmọ̀ kọ́lá sọ̀lá sọ̀lá anábìlẹ̀ ọlọ́wọ́ ètò ìgbà àdúrà ẹni tí máa ń sàdúrà tẹ́ni rẹ̀ sínú àdúrà ọwá kò yá lọ́sífì lè túnfù bí yára zákù yára àmàrọ̀ ahìmí ti ń tó ti ń tó ti ń palẹ̀ máa yàwó tẹ́fẹ́ ṣe kíni tẹ́fẹ́ ṣe àdúrà rẹ̀ ní tètè gbà àdúrà yẹn tí máa ń tètè gbà làdúrà yẹn ló fẹ́ pé ń pe ọlọ́run lásìkò tí ń pe ọ concentrate lérí àdúrà yẹn kọ́dà bọ̀ bá mọ̀ tó máa rẹ̀ ṣètàn wọn lọ fẹ́ bayé jẹ́ ọfẹ́ bọ̀rùn jẹ́ ọfẹ́ sọkàlùkù lérí ibùlé ayàtọ̀ ṣèrí kìí sọ àlìjánà nìkan ni ṣètàn ní mójútó fún òun dùkú lójú ọ̀nà tá a fi Check that a wí yìí wọ́n gbèsè three point five fún yóò sì rèrè one million bẹ̀ ó ti yẹ wọ́n wà ní kọ́ wá gba lago mẹ́sàn-án yóò wá kù ní lago mẹ́wàá bọ̀ ago mẹ́sàn-án tí wọ́n ní kó dé ọ́fíìsì yẹn ago mẹ́sàn-án yẹn ni ṣètọ́n sọ fún ọ pé ọba chief ní ojú ọ̀nà àbí bóyá ẹlẹgbẹ́ra yín lójú ọ̀nà àbí ọba lọ́fíìsì kò ní ti lọ ní ọba dé ọ́fíìsì lago mọ́kànlá bọ̀ wọ́n ní ah chief ti travel ní ọ̀sán yìí ó sì dẹ̀yìn oṣù mẹ́ta kan tó dé tàbáyé ẹ̀jẹ́jẹun kìí sọ̀rọ̀ àwọn ìṣètọ́ ọ̀rán ilé ayé tàwà yìí gan kọmọ ọkẹ́kọ̀ọ́ kọmọ jèrè ẹ̀kọ́ ẹ̀rọ àwọn ọmọ tí èsù ti lò tí ìyá àwọn àti bàbá wọn ṣe wàhálà lẹ́ni wọn tí wọ́n wá ń parí gbogbo ẹ̀kọ́ tán yóò wá lè jọ yìn kọ́ọ̀tù kọ̀fẹ́ ta ló kó bàjẹ́ máa èsù ní obìnrin ó ṣe wà láńlé ọkọ yóò farada yóò farada yóò farada yóò jìyà jìyà jìyà jìyà ọ̀rọ̀ kékeré báyìí yóò bá dáa síbi inú yóò bá sọ fọ́kọ rẹ̀ pé òun ò ṣe kí ni òun ò ṣe mọ́ ẹ mọ̀ wá wò pé kí ló ṣe yóò lòun ò ṣe mọ́ náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò lòun ṣe mọ́ náà yóò wá lọ gba yàrá kan tí ń jò lọ́nà jọra ilé fúláàtì lọ́wọ́ alájì yàtọ̀ ẹ̀gbọ́n táwí níbo ló ti jáde ilé fúláàtì yóò wà lọ́dẹ gba yàrá kan ní ọ̀nà ìjọra tí ń jò tí omi ń gba abẹ́ rẹ̀ ta lọ sọ dàdàkudà ebi sùn ebi ìbìlì sùn ká sọ́ra gá o kọ́lọ̀ mọ́sá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń jáde rí ọmọ o mi madakiri shayatin wọ́n ní àwà fura àmìtàsí nìkan ọ̀ràn o wọ́n ní ó ní àwọn mọ̀náfíìsì kan àwọn ojú wíńdò tí máa ń gbà wọlé wá bá tèèyàn ó sì ní àwọn ọlẹ̀kùn tí ma ń gbà wọlé ṣetán wọ́n ní àwọn ọ̀nà tí ma ń gbà wọlé sínú ayé yẹn pọ̀ alákọ̀ọ́kọ́ àlewọ́sọ̀ọ̀sà yóò da ròyìnròyìn sínú ẹ̀mí yẹn nípa ọlọ́run sọ́lọ́n bẹ gan ta lọ́dọ́lọ́n nígbà olóde wọ́n ní kò ní bẹ̀rẹ̀ kò ní parí kí ni tó máa yẹ títí tí òfin ní sin lọ́mọ wọ́n ní ṣetán yọ àwọn lọ́dọ̀nà tó máa wọn sùn síyà lọ́wọ́ tí wọ́n fi ń pe ànábì lọ́lọ́ àmbọ̀ àyànjọ́ ọ̀rọ̀ tí wọ́n lọ́la pẹ̀lú ògbò tọ́lọ́wọ́ bá wa kọ́lọ̀ a àmà bẹ̀ kọ́ wá sí rọrùn fún wa ẹ̀yọ́ ma yá mi ní nẹ́sìn Islam wọ́n ní ọmọ akírun lọ́wọ́ ó sì máa rọrọ kúrò ọmọ akírun ọmọ sí kíni ọmọ rọrọ kúrò lérí irun ẹnìkan náà ọmọ ya ó ní wàlá ó ní àdáwọ̀ máa dìde mi kí ló ṣẹlẹ̀ ó ní òun ọmọ akírun lọ́wọ́ ara òun sì máa le kí ló tó wá kù má jàmá jàmá ọ̀kan náà àwọn sàhábà wọ́n kókò ẹ̀ ní òtùmánù ọmọ àbíráṣí àsakọ́sí ó lè bá nàbì ó lè ra nàbì ó ní ààrẹ nù kí mọ́wó ládìgbà tá a ti bẹ̀rẹ̀ aláwọ̀ àkùbárú báyìí èròkèrò ní títí tá a súra táwà mọ́ padà àmọ́ bá àti súra papọ̀ anábì ní kínsìbù ni àlìjànú kínsìbù ni eléré burúkú ni àlìjànú kínsìbù òun lọ́wọ́ ní ipasẹ̀ wọn yóò sì máa kọ̀ mọ́dé àwọn ọmọ tiẹ̀ náà kàn máa bàrún jẹ́ anábì wa ní tó sì ní pé sọ pé a'udhu billahi mina shaitan rajim máa sáde ọlọ́run ọba níbi aburú shaitan ọwá kọ fátẹ́gùn sí ẹgbẹ́ rẹ òsì àwọsùbìlà tó bá ti ń kírun lọ́wọ́ sẹ́mi rẹ̀ bá ti wà lé irun torí irun tó kíjọ sẹ́mi rẹ̀ ń bẹ̀ irun olófó ni o kọ́lọ̀ mọ́sá ìsànú ẹni tí ọ̀bọ̀ sínú tá ń sọ yìí bóyá ló lè náwó ń bí kọ́ńtráàtì èyí tó ti bọ́ sí àti èyí tó ti bọ́ sí tá a bá ti fẹ́ kírun ká gbàgbé gbogbo àlámàrí ayé ká kọjú sọ́dọ̀ ọlọ́ ní bá ti sàwọ́sù ti láì ọlọ́wọ́n yọ ọkọ̀ mẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì rí pé ọlọ́wọ́n dẹ́ mẹ́rẹ̀ padà sí rẹ̀ hàn ọ̀sẹ̀lẹ̀ tí sàábà nítorí ọ̀sẹ̀lẹ̀ tí sàábà tí kò lẹ́sẹ̀lẹ̀ sí wọ̀ wàsíwàsà yìí ní màá sẹ̀lẹ̀ nígbà mi téèyàn ní àbí kí n ìyàwó yìí ṣé kò ní padà gbà bọ̀dẹ̀ fún mi lọ́la báyìí kò tí gbà ó jẹ́mọ́ arábìnrin kan kókó lọ́dọ̀ ọkọ rẹ̀ ó sì kó lọ lè jìyà a ní kí ló ṣe ọlọ́run lálàá pé ọkọ òun ṣe mọ́síná lójú oorun ó sì kó lé lóòótọ́ ta ló lé e kó lé jẹmọ́ ìbílísù náà ẹlẹ́ẹ̀kejì àdìjáhàl òun náà ní àyèmàkan wọ́n ní gbogbo ẹni tí ó bá máa lọ lé kéwú tí a ń pè lé kéwú làwà tí a bá ń parọ́ lókun lé kéwú làwà yìí lékèw lékèw àgbà àti lékèw mékè anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi gbẹwàá ló ń gbẹ ká máa wá mímà anabi ní ma wá mímà tọ́lá bẹ̀rẹ̀ ẹni mi fari yìí tọ́ anabi ní ọ̀ràn yẹn ní fún yín àlàkùnlé mùsùlùmí gbogbo mùsùlùmí ló gbọdọ̀ wá mà tó o bá ní mà wọ́n ní aláìmọ̀kan láàyè àrífò bẹ́ẹ̀ nàlẹ́ xayiri wàṣàrì kò ní mẹ́yàtọ̀ láàrin dáadáa tábúrú wà bẹ́ẹ̀ nà sunna wal bid'ah kò ní mẹ́yàtọ̀ láàrin bídíà àti sunna yọ́ kan ma ní èwo la fi sin lọ́hun dáa fi sin lọ́hun ẹ̀tún pè nǹkan bí díà aníkọ́lọ́hun ságbà anẹ́bìsì ní kúlù bí díà dọ̀lálà ọkùlù dọ̀lálà sí ìnárì wọ́n ní yọ́ jóná ó ní ẹ̀sílẹ̀ bẹ́ báwọn ẹ̀dà wa sí ní ká máa ṣe lọ àtàwọn àmírù wa àwọn mísìnà wa bí wọ́n ti gbé kalẹ̀ nù kálukú ọmọ sí tiẹ̀ wọ́n nígbà tí ò kéwú wọ́n lẹ́ni tí ò kéwú ṣètọ́nù máa fi ń ṣeré nì nítorí pé kéwú ní máa jẹ́yàn mọ̀ pé ilé ìdá ilé yọ̀dá bó bá ti ké kí ṣètọ́nù wa sọ fún ọ pé n tó kéwú rí bẹ̀ mọ́ ọyá wá ṣe kan báyìí tí kéwú sì nìkan mọ̀ sí kéwú ní ọmọ darí rẹ lòfin ní kó sọ́wọ́ ṣètọ́n wọ́n ní lọ́bàdíjà kìámù anábì ní àwọn kan kò lè halinu na bí ó kún bẹ̀lẹ̀ àkàsàrí iná àmàlà anábì láwọn kan wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ rí lójú ara wọn wọ́n ti ṣẹ́ alẹ́rí ìnàdọ́lá sáàyóhùn ọlọ́wọ́n bá ní ẹni ń sọ àwọn tí wọ́n sòfò jù ó náà làwọn tọ́jẹ́ pé à gbogbo wàhálà wọn ọjà sí pàbò ilẹ̀ àyà ti dùnìyà gbogbo ìbádà wọn gbogbo ìfaragbọ̀lẹ̀ fọ́lọ́wọ́n bá wọn nítorí kò sí lérí ìmà gbogbo wàhálà wọn ní ẹ̀sìn wà hum wọn sórí tó bá ti ń ṣe fídíà ìjọ ni ọ ìwọ nìkan náà lọ́ndà ṣe ni ọ tí wọ́n bá ti ní fídíà ní tó ń ṣe kọ́ọ̀lù ìwọlé kéwú nígbà ẹ̀dá kun ibi kìíní òun ṣe jẹ́ fídíà ẹ jẹ́ kí n mọ̀ á nítorí ó lè rò pé súnà ní kọjá fídíà ọlọ́run láwọn ta wí iṣẹ́ rẹ̀ wọn láwọn ṣe Quran eighteen aya one oh three aṣ-ṣaitan ẹ̀rù ẹ̀rù àfa máa ń bà wọ́n ní Umar bin Khattab wọ́n ní tí máa ń bọ̀ báyìí radiyallahu anhu wọ́n ní àlìjẹ̀nú tí ń bẹ Madina Ànábì ní sí ìwọ̀ Umar ọmọ aráwọ̀ àlìjẹ̀nú tá máa ń sá fún wọn tọ́ bá ti gbàbì kan gbogbo àwọn àlìjẹ̀nú Madina ò tó bẹ̀ kan gbàbẹ̀ nítorí ìmọ̀ ni wọ́n kí ó lọ́dọ̀ ni wà kò rọ́bì sídi ní ìlìmà ẹ máa kéwò bẹ́ẹ̀ nìkan bá ní bẹ́ẹ̀ bá ṣe kéwú sí bẹ́ẹ̀ náà ni ó sì yàpọ̀ ẹ sọ fún ẹlẹ́ni tí ń kéwò àwọn àlìjànú lè yé mi ẹni tí ń kéwò àwọn àlìjànú kì í ṣẹni tí ń kéwò súnà bẹ́ẹ̀ bá ṣe ń kéwò súnà sí bẹ́ẹ̀ náà náà lẹ́ẹ̀ máa rí ìmà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ìmàn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ìbẹ̀rù ọlọ́ èyí lè ní bẹ̀rù ọlọ́ la kéwò kí ló fẹ́ kà tó fi ní bẹ̀rù ọlọ́ wọn lẹ́nu ìkànjọ́ kan wọ́n ní ṣe ìbádà lọ ó fẹ́ wá bá onítọ̀ ń pé ah máa ṣe sẹ́rẹ̀ dáadáa wọ́n máa ṣe ó ti mọ̀ pé kò sẹ́sàn fún ọwọ́ ni áà mọ̀ bá ní kọ́ wá bá ẹni yìí sí táàfà yìí bá jí afá yóò sọ fún pé bídíà ni yóò sọ fún pé tó ń se wọn lẹ́sẹ̀ ńlẹ̀ nọ́ẹ̀sì yóò tàájí bọ́ bá ti tàájí gbogbo wàhálà tó ń ṣe lérí rẹ̀ yóò já sí pàbó kọ́ fẹ́ kan kúkú máa bá tòun lọ o kọ́ wọn máa ṣe wàhálà tí ò ní lẹ́yìn nítorí pé bóun bá ń yọ́ tají ìmà ẹjẹ́ àmàlọ́ lè wà ó nínú tí n sí ń bọ́ lọ́wọ́ èṣù ẹjẹ́ kí ìmọ̀ wà nù lẹ́yìn èṣù ní ní kápá lérí nínú àwọn madáfílù shayatin ọ̀nà tí ma ń gbà wọlé sí ẹ̀sìn fún bá tèèyàn jẹ́ alẹ́gádọ̀ ó náà ní ìbínú ṣètọ́nà ma fi ọlọ́gbọ́n ńlá káì yọ́ ma fi ṣeré báwọn ọmọ sí ma fi bọ́ọ̀lù ṣeré létà tá a padà wá bí pé dádì àti mami kí ló fa wàhálà yìí tí gbogbo nǹkan wá bàjẹ́ báyìí tẹ fọ́ra yín lé ọlọ́mọ ìyá kan jó mi sẹ ọ̀rọ̀ tí o ti tọrọ ìyàwó ẹ̀ sì fún plasmati kí ni tẹlifíṣàn ńlá gbàngbà ó ní seventy thousand ó sì lè bọ́lẹ̀ gbìyì kí ló ṣẹlẹ̀ kí ni ń fẹ́ wọ́n ló ń fẹ́ gba tó nẹ́ náírà àbáwá ní tó nẹ́ náírà òjì ìdí jẹ́ wíńdé lọ́ba fọ́ plasmati ó ní seventy thousand ba yẹ̀ ebi bínú ni wọ́n ní ẹni tí máa ń bínú wọn ló ti gbàlejò èṣù tó bá ń fọwọ́ ṣiṣẹ́ òun ni ó padà fẹsẹ̀ dánù tó bá fogún ọdún ṣiṣẹ́ ogún ìṣẹ́jú ló fi bàtà rẹ̀ jẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ayé lómi tó ti ṣẹlẹ̀ lé látara bínú ọwá di tálíkà gbére ọ̀pọ̀lọpọ̀ yẹn tọkọ ìyàwó lẹ̀ táwọn ọmọ padà wá dìdàkudà kọjèrè ìyàwó kò jèrè ọmọ ẹ̀mẹ́ yẹn tọ́pọ̀ àyàn táwọn padà kòun náà látara bínú àyèmáyé yẹn tí ó ṣe pé èèyàn ló bú wọ́n sì nà nǹkan sí àdìjànú ti lọ bí kó búyàn àdìjànú tó wá sọ fáwọn tọ̀hún kọ́sàsí ni wọ́n ń bá yí ọ̀kan nínú àwọn ọmọ àyáka àmọ́ bóyá mùsùlùmí aláwọ̀ àlọ́ tó bá jọmọ̀ yá wa nínú ẹ̀sìn àbí kó jọmọ̀ yá wa nínú kíní ẹbí wa lè gé odigbẹ́ nínú kíní nínú ẹ̀jẹ̀ ee wa ọ̀nà sára Yahudi wọn mọ̀ yá wa nínú ẹ̀jẹ̀ ni wọn àdẹ́bẹ̀ Adamu abúhùn mu Adamu wọ̀lẹ̀ òmọ àwáwó ọlọ́ni adamu bàbá wúwo yí àwa àmìyà wúwo yí sí dada sùn ẹ̀ láwọn ọmọdé ní ẹ̀sìn wọn làwọn mùsùlùmí ẹni yìí wọ́n ní ó ti tó bí forty or fifty years títí wọ́n mọ̀ ó padà wá bímọ kan ìyàwó yìí náà ló bímọ nígbà tí òun àtúnkọ́ wá ń jà ìyàwó yìí wá wò pé tó wọn bá ní kó wọn tẹlifíṣàn yọ̀ọ́ra mi bá ní mọ́tò ẹ̀jẹ̀ tó wọ́n bá ní kó wọ́n bá nǹkan jẹ́nu lé yóò ṣe mí kí lọ́wọ́ lè ṣe tó lè dùn ó ó sì gbé ọmọ lọ sí sítórí ẹlẹ́kẹta ọmọ ọdún méjì ó sì gbé lọ sókè ó ní wo wo this is your life this is your life èrè èrè èrè ni ọkọ pé àwọn àdúgbò ní hẹ́ẹ́ ah, ló ń jókè ó mọ́ jókè ó wàláyé èsù ti gba ọpọlọ ẹ̀ ó sì ju ọmọ yẹn lẹ́jọ̀mọ́ wọ́n ní kí ló dé ó ní tóun lè ṣe fún tó lè dùn náà ah èsù ò ní wọlé tó wá o ọwọ́ ń gbọ́kọ̀ ilé tí òun lọ́sọmọkọ̀ ẹ̀ lọ́rùn ọfà abọ́lẹ̀ lè ní iṣẹ́ àtọ́bà lọ lè sùnmú ńkọ́ ó bẹ̀rẹ̀ sí ìlú ìyàwó ẹ ọ̀kanjọ́ ní ìyàwó rẹ̀ wá fẹjọ́ sùn ó ní ọkọ òun ó ní wà lílù yìí sáà ní mọ́ná kí ló wá dé mo wá pè mo ní wọ́ olúwo ń sẹ̀sìn olúyàn ṣé èèyàn dáadáa máa ń lo obìnrin ni olóhun olùsáso ní òun òun kàn fà bọ́ lẹ́nu iṣẹ́ àná mo ní wọ̀dára ẹ dákun wọ̀dára tó bá lọ lè kán lápá ń kọjá máa ìyàwó rẹ̀ tí ń bí máa ń fún ọtí ń fọ́sọ rẹ̀ àwọn ti fọ́lájà fún ni tó bá ti dáadáa lẹ́yìn tó tún ṣe kàn yókù náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹnìkan lè bá nàbì sàṣà ó ní ànábì mọ́sà ìṣèwà sí fún mi rí ànábì ìdákùnjọ ní mọ̀nà táyé omi fi dá ẹgbọ́n tán lànábì sọ fún un lànábì ní látẹkùtọ́ tó bá fẹ́ káyé rẹ̀ ó sún wọn náà máa bínú ó ní rí ànábì fún àdìváìsì mi lérẹ̀ ọ̀rọ̀ mi ànábì ní látẹkùtọ́ má máa bínú ó ní tó sọ̀rọ̀ mi fún mi ànábì ní ọtún fẹ́ gbọ́rọ̀ mi látẹkùtọ́ má máa bínú ọlọ́mọṣẹ́wá ló ní bínú ọ máa bíbí bẹ́ẹ̀ lọ lérí ẹ̀mí o gbé kọ́lọ́ nǹkan mọ́sà ìfọ́nṣòro kálukú náà lọ́mọ rẹ̀ kò sẹ́ni tí èrí inú ti bínú oye àpọ̀jù bínú ní kíni òun náà là ń sọ yìí ìbínú tí máa ba nǹkan jẹ́ tí máa dáyà padà sẹ́yìn tí ó fọ́ tí ó lẹ́kì máa ọ̀gá yìí pé wọ́n wà ẹ́ má ee yóò máa lọlẹ̀ roko yóò wá ní ayé lọ́sàsùn ayé nìyẹn ó di ìdí fi sẹ́lẹ̀ fún òṣìṣẹ́ mọ́ láì ní pláàni ibòmí ìbínú látara pé ìwọ̀sí ipò ah, ìwọ̀sí náà ibi ìwọ̀sí wọ́n ti máa rówó anábì ní lẹ́sà ṣẹ̀dídù bisọ́ra ẹni láyà mọ́lẹ̀ kìí sálágbára ìnáma ṣẹ̀dídù lẹ́dí yẹ́mùlẹ́kù nafsahu ìndàlùkọ́dọ̀ alágbára nínú ilé alágbára níbi iṣẹ́ alágbára lọ́fíìsì òun náà lẹ́ni tí ma ń gbé bínú mi alágbára ni ọ nínú àwọn ọ̀nà tí èso fi máa ń gba tẹ̀yàn jẹ́ ni àwọn ọkùnrin méjì kan jà ń jọ kan anábì wá ní àwọn méjèèjì yẹn èso ti gbé wọn wọ̀ bí ẹ̀wò ẹ lè bá wọn ẹnikẹ́ni kò sí a'udhu billahi minash shaitani rajim ọba sì ṣe lóòótọ́ tààrẹ bá balẹ̀ nígbàtí bá pa fíríjì ẹ̀ kó yẹ́ sí gìrìgìrì wálẹ̀ ẹ̀ bá wà fásitì sọ́nù wọn náà rẹ bá balẹ̀ kò sí gìrìgìrì má ní ma ní àá subhanallah amàjì nínú tàrá ní ṣé ẹ̀ mọ̀ pé mo ti fẹ́ ya wèrè ní ẹ jẹ́ wọn wò mìíràn bá nẹ́bí ọba pé kẹ́ wí kí ní ìsinmi lẹ́nu sìn sí bẹ́ẹ̀ lè sọ pé di ìwé ọ̀sán gan lẹ́nu ìbínú máa ń sọ yẹn di kiri jẹba wèrè tọ́lọ́mọdé ayá nínú àwọn ọ̀nà tí súnmọ́ ń gbà wọlé aṣáwọ̀tí ṣètọ̀ níyà náà ni adùn ọkùnrin adùn obìnrin tí ò sí igi láàrin ọmọ tí ń ṣiṣẹ́ lábẹ́rẹ́ ni ó ọmọ ti ni o ẹjọ́ wá sùkúù kan ẹjọ́ ń tíìtì mí kan ẹjọ́ ń gbélé kan ìyàwó lé ni àbọ́mọ sùkúù àbọ́mọ tí ń kọ́ṣẹ́ kò sá igi láàrin ẹ̀mí rẹ̀ wá ń fà ẹ wá bẹ̀rẹ̀ relationship àwọn àlùfáà ní nínú ọ̀nà tí sùn máa ń gbà tí máa fi ń ba ayé èèyàn jẹ́ ó ti gbà kan wọlé sára yín tó bá fẹ́ fẹ́ yàwó ó lè so yìí kò sáà yín àlè nínú Islam wọ́n mú tẹ́fẹ̀bí àkàdán boyfriend girlfriend kò sí díjẹ́ bẹ̀rẹ̀ ní Islam ẹni bá ti bẹ̀rẹ̀ boyfriend girlfriend tí ó ti ṣetán àti mari ọmọ yẹn àlìjànú ti wọ ayé kò ní ọ̀dà sáàdì kankan mọ́ àfi tó bá rí bọ̀ yẹn òun náà ní ọ̀dà sáàdì mọ́ àfi tó bá rí gẹ̀yìn wọ́n mọ̀ wá wára wọn káàkiri wọ́n mọ̀ dé sọ́pọ̀ ara wọn lérí fóònù wọ́n mọ̀ wá wára wọn káàkiri wọn ò sì tíì ṣetán àti mari tọ̀wọ́n èyí ṣetán ọkọ ní ìlówókè nílé tó bá jẹ́ ìyàwó ilé tí ẹ wá burú jáì tó bá jẹ́ ọkọ ọwà ńlé oníyàwó rẹ̀ ọwà ń déètì ìyàwó ẹlòmíì wọ́n ní èèyàn ti gba ṣetán láàyè nínú ayé ilé yóò oníṣẹ́tù ẹ̀mí èrò oníṣẹ́tù ọmọ saka kìí ẹ̀rọ ọmọ gbà ọ ọmọ náwó wọ́n ní èsù ní yọ gbọmọlúwàbí lára rẹ̀ yóò ba ìbáàdà rẹ̀ jẹ́ gbogbo àtọ́ba ti ń sin lọ́wọ́ ba yóò máa gbé fọ́tò àwọn aburú ìwá sínú ẹ̀mí rẹ̀ àwọn àlùfáà ní ṣáwà àbẹ́yẹn ń wo òhò sẹ́ksì àbóhùn wo pornography lérí fóònù àbóhùn wo àwọn tí wọ́n ń ṣe eré ìtàgé àwọn náà ìdajì pornography làwọn náà gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ tó jẹ́ àwòrán fọkùnrin àti fóbìnrin wọ́n ní tẹ̀yìn bá ti ń wò ṣáwà yóò máa gbé yàn ṣáwà yìí wọ́n lọ ọ̀nà kan tó sùn máa fi ba tèèyàn jẹ ẹ̀sìn òní lójútùú iṣẹ́ òní lọ déédéé bẹ́ẹ̀ ni òní kọ́ṣẹ́tẹ́tì lérí iṣẹ́ ọmọ bàkan jẹ́ ni nǹkan ọmọ bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n ní gbọ́dọ̀ dúkìá ó tún máa bàjẹ́ anabi wa muhammad sallam níjọ́ kan anabi jáde lọ anabi wa rí arábìnrin kan anabi wa gbójú ẹ̀ sí ẹgbẹ́ òsì adùn obìnrin wa bo anabi dàrú kìí sí ọ̀rọ̀ kékeré jọmọ́ adùn obìnrin wá bó ànábì dárò ànábì wá ń sá lọlé lọ́dọ̀ ìyàwó Zainab bintu Jahsh ànábì wá lọ sílé ànábì wá sọ fún Zainab ànábì gba ara àwọn sàábà kọjá ni wọ́n wá sí bùkátà wọ́n sí súnà ànábì wá wẹ̀ ó wá jáde padà sọ́dọ̀ àwọn sàábà ẹgbọ́n tó ànábì sọ fún wọn ànábì ní ẹ̀dẹ̀ sọ́ra yín o iná na mọ̀rẹ̀ ọ́tà tẹ̀rí yẹn tó fi sóra ti ṣètò tí bá ń bọ̀ wá lọ́ọ̀kan báyìí ẹ̀rẹ̀ ju nílẹ̀ o ẹ máa wọ torí pé ó gbé wọ̀ yóò beautify gbogbo tí ò sí lára ìyàwó ẹ̀ ní gbogbo tó wà lára ìyàwó rẹ̀ tó dáa èyí tí ò dá lọ́wọ́ lára tiẹ̀ yóò wá beautify. torí kó lè bá rẹ̀ sí fáńpẹ́ ṣètàn wọ́n tún dìbò ìròfin sílọ̀ tó ṣètàn bóbìnrin bá ń lọ báyìí tó kẹ̀yìn sí ẹ má wò ẹ má rànjú ma o fàyínà fàyíza abùsọ̀rọ̀ àdókùn ìmọ̀ra àtẹ ẹni kéyì ìyàwó tẹ́nì kọ̀ọ̀kan yín tó ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti lọ lè báyàwó yín nítọ́ wà lẹ́mìí yín ìfẹ́ azina àbí ìfẹ́ arábìnrin yẹn ọlọ́run ọba ó fi ìbáṣepọ̀ ìyàwó yín yẹn yóò fi gbé kó lẹ́mìí yín. àwọn afá ni tí àwọn obìnrin tí wọ́n bá dáhùn kan tán láwọn ọjọ́ Zainab ọmọjà tọ́ àdìsí ta kàlérí ẹ̀ náà ni pé àpapọ̀ àwọn màláíkà ọmọ sípele tí ilẹ̀ òfin ma àdísì yìí kìí sàdísì dọ̀rí àdísì tọ́lẹ́sẹ̀lẹ̀ ìgboro ọ̀dá máa o ẹ má ti ṣe ìtọ́nà ọba yẹ yín jẹ́ o anábì pé ali ó ní yà ali wà ali láti tẹ́bí ìnáfẹ́rẹ́ bẹ̀ náfẹ́rẹ́ fàlákàlẹ̀ húdà wà ní kàtàníyà bójú rẹ bá sá alákọ̀ọ́kọ́ mọ́tún wo nítorí pé alákọ̀ọ́kọ́ yẹn la bù wọn torí pé ó ṣèṣì ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ti kọ́lẹ̀ fún ọlẹ́ṣẹ̀ nígbà tánábì wọ́nà sàhábà lérí kíní lérí áwòrà àbí lérí kàrẹjú ṣẹ̀rí bí èsù ó sì beautify rẹ̀ kò sí yàtọ̀ láàrin bí wọ́n sì máa ń beautify mọ́tò tí wọ́n fẹ́ ta lọ́dọ̀ àwọn fún jálàbí àtàwọn ológun wọ́n wà ní àfá ọ̀fẹ́ ta mọ́tò lábí òtí rí ta wà lọ́lẹ́ ra ìgbín wa omi ìgbín láfi ṣe kìnnìún yọ́wà kó gbogbo ẹ̀ mọ́ra wọn yọ́wà ní kan fi fọ́ ọ mọ́tò yẹn mọ́tò 2.5 àwọn yóò máa rí sí mọ́tò 6 million kí ló beautify rẹ̀ jama ṣètò wọ́n níbi ṣe máa beautify àwọn obìnrin nígbà míì gan ẹlòmíọ̀ padà rà sọ́wọ́ àgbè kan tọ́ba wá padà wá ń ti gbogbo aburú ìtàn wà ní pé ẹ dákun kí ló gbé òun dọ́dọ̀ akáì nítorí pé òun ló ti fi súnnà lẹ̀ nígbà tí fi súnnà lẹ̀ definitely yóò hà sọ́wọ́ kínní lọ́wọ́ ṣètàn nínú àwọn tí mọ̀dákìlù ṣayatin alikibir wà lọ́jọ́ òun náà ní kéèyàn onígbèraga ẹni náà bá ti bọ̀ àwọn àtúbáyì àwọn àdàbáyì níbi àbá ti ń sọ̀rọ̀ kálukú dákẹ́ èmi mo dá báyìí olówó lèmi bí mo ṣe wà yìí àwọn onímọ̀ ni mí bí mo ṣe wà yìí gbajúmọ̀ làwà kò wá ló ní bẹ̀rù kò ló ní tìjú kò ló ní mọ̀ràn ẹni tí ó ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ayé ẹ̀ ti ta o ló ní bẹ̀rù bàbá rẹ̀ àti ìyá rẹ̀ o ló ní tìjú àwọn ẹbí rẹ̀ o ló ní mọ̀ràn àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá ní wọ́n ti bá sọ ní ilé náà wọ́n ní kò gbọ́ wọ́n náà ti bá sọ ẹ̀ alábùkún ni àwọn ẹbí náà gbé wọ́n ní kò gbọ́ gbogbo ọ̀rẹ́ ló ti dé bí wọ́n lọ́wọ́ gbọ́ wọ́n ní ṣetán ti mú àwọn tí ọ̀rẹ́ sí rẹ̀ náà ló ti jápò lára rẹ̀ yóò máa lo ayé rádaràda

gbogbo àtọ́ bá ti ń sáré lérí mọ́tò máa sọ pé a'udhu billahi minash shaitani rajim kéèyàn máa ọfà tẹ́kì ní kọ́nà alájìjà wọn kọ́nà kò rí wájú ọ̀ kọ̀mọ́ ti ń bọ̀ ìsìn ọfà tẹ́kì ìsùn nídìí jíìpù mi òun fẹ́ fọ́ lérí fẹ́ bá yé jẹ́ ọfẹ́ sọ ọfẹ́ pàyé àti bàbá ẹ̀ lẹ́kún ó lè wá ó lè rí mọ́lẹ́mì ó lè rí mú jọ́kejì jọ́kẹta ó lè má ṣe kíní ó lè má mú ma ọlá nàbí àná kíyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ ayé rẹ̀ mínàlá àtọ̀dọ́lọ́n lè yí ti máa wà wàlẹ̀ àjálá fi mínà ṣàìtọ̀ ẹ̀ẹ̀rí kíyàn máa kánjú kánjú kánjú lérí ayé wọ́n ní ọ̀dọ̀ àdìjànú lè yí ti wá ọlọ́sọ níbẹ̀ nínú ẹ̀ túlù amàlẹ̀ wàlẹ̀ kíyàn ní bùkátà ọdún mẹ́wàá kí bùkátà yẹn ọmọ wa fún ní pọ́blẹ́mù láti sí bùkátà tó fẹ́ bí alọ́dún bẹ́wà ibi àníyọ́ tábà ṣe wedding kàfílà láti rí owó tábì ṣe ná kàfílà lè fẹ́ wọ school secondary school túlù amẹ́lì wọ́n ní gbogbo èèyàn tí máa fi ń fi ìbẹ̀rù ọ̀la tí fi ń bè ní rẹ̀ jẹ́ wọ́n ló ń tọ̀ wọ́n ní jàmá wọ́n ní ó ti gbàlejò èṣù àṣìbáyì àṣìbáyì àṣìbáyì kò jọ kírun kò jọ gbààwẹ̀ kò jọ dìde lóru ọwọ́ akú lógìgì gbogbo wàhálà tó ń ṣe àwọn ẹlẹ́lẹ́ni àwọn ń jẹ́ kọ̀wárí kankan mú lọ́rùn ọ̀run tí wọ́n ń lọ gan ibẹ̀ yẹ kó mú lọ́wọ́ kò rí kankan mú lọ wọ́n ní ṣètọ́ ni màá ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n sọ níbẹ̀ ẹ̀rí tó ma ní apàdà túbà apàdà túbà ṣètọ́ ni kọ̀mọ̀ pé wọ́n kú lálẹ́ yìí kọ̀mọ̀ pé lẹ́yìn apàdà túbà tó ń wí ní báyà kò ní sọ̀rọ̀ mí ma àṣetáni ni o tí máa sọ fún ọ pé ọmọ èké sì ni ọ àárọ̀ láwà bàbá tó fẹ́ kú ní àbí ọmọ tó fẹ́ kú ní 25 years nínú àkọọ́lẹ̀ rẹ̀ tó wà ní 24 years àárọ̀ lọ́wà ní àbálẹ́ sáàrọ̀ lọ́wà alẹ́ lọ́wà ẹnìkan kan ọmọ bí àwà báyìí àmàárọ̀ àmùsàn àmàlẹ́ ọlọ́nìkan lọ́mọ kọlọmọ ti mú wa lọ́sùn nínú àwọn pápẹ́ ṣetán alùbókùn òun náà ni ahun kọ̀ná fún rẹ̀ kọ̀nà fún ya rẹ̀ kọ̀nà fún bàbẹ́ ẹni bá já wọn padà tó sí kò ní ní má ọlọ́run ní wàmọ́ àfàkùn mi ṣe ń fọwọ́ yòókù nípò bẹ́ẹ̀ bá ná yín fún yín sí bẹ́ẹ̀ bá ná kọ́ kí ni ìdákejì ayà ọlọ́run ní ẹ̀ní rí má. àwa tá a jẹ́ olówó tọ́jọ́ pé àwọn olówó ni wọ́n máa kó sàárà sọ́dọ̀ wa sàárà pípé àfa ìbára tí ó ní bùkátà sẹ̀mónì ráìsì mi fún àmì méjì fún àmẹ́ta kan ẹ̀wá ní sùnmọ́ ẹ̀yọ́ máa yá kò sórun ẹlẹ́mí òtún ẹbá ń jí wọn ní tí mo bá wà ní mo fẹ́ yanjú ẹ̀ mo wá nìtò nígbà táwa tí wọ́n àwọn tálíkà tí wọ́n ń dá sàárà sí lọ́wọ́ tí wọ́n ò sinmi àwọn olówó gan bó wọ́n ti ń sinmi ìsinmi rẹ̀ ọwọ́ bàbá olówó ó di jọ́ àlìkìyàmà ọlọ́run bí ìdí tari owó sọ́dọ̀ rẹ̀ owó bá sì débì kan ọlọ́run ó darí àwọn èèyàn ìmọ̀ àtowó tó bá ti wà nílé kan ẹsẹ̀ ògbèrò nílé náà ìmà àtòwó bọ́lá bá tó wá pàápọ̀ fẹ́ lómi ìsinmi dàlì jẹ́nà bọ́lá mọ́sá ìṣọ́wálà fún olówó tí ó máa ná sójọ́ náà ọlọ́ àfáwọ̀ abúlá ibn mubarak inú àwọn àfá olówó ni a máa ná sójọ́ náà ọlọ́ wọ́n lọ mọ́ka ìjọ kan wọ́n wá rí ìyá kan tí ọkọ̀ ọwọ́ bọnú ilé ilẹ̀ ọwọ́ mú ẹyẹ kan tó ti kú jáde ìyá ni wọ́n ń já ìyẹ́ rẹ̀ àbúrò mubarak wa ni kí ló ṣe ìyá yẹn kí ni wọ́n ń bẹ̀ wọ́n ní kọ́kọ́ ìyá wa ìyá ní à ah, ẹyẹ nìyà làwọn jẹ àwọn àtàwọn ọmọ àwọn opó lòun kò sí kankan àbúrò abúlé mubarak ní tó gbogbo àwa tá lọ mọ́kà yìí èló là ń kó lọ mọ́kà wọ́n dákọ̀ ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún náà wọ́n ní bàbá ní ẹyọ owó tí ó gbé wa padà sílùú wa padà gbogbo aláti sáájì rí náfìlà lẹ́lẹ́ tá ń lè ṣe ká opó yìí ó ṣe pàtàkì ju náfìlà tá ń lè ṣe lọ bí wọ́n ṣe padà sílẹ̀ nù bí àyẹn ṣe di olówó nù ọlọ́mọ́sá ṣẹwà ní àfà bẹ́ẹ̀ wọ́n ṣẹwà láàfà tí ọmọ kanlẹ̀kún olówó káàkiri pé sánú mi ẹ̀dàkùn ibùn mi mo ti bí ma kalẹ̀ àrówó tá ìgbà wọ́n tún wọ́n tún bọ̀ ṣe yí nǹkan tó ń gbé ọdún tó kẹran kó mà ọlọ́run yá dàbẹ́ yóò ṣí náà nù rẹ̀ fẹ́lẹ̀ kọ̀ọ̀kan ọ̀tá bìjì sọ ọlọ́run pẹ́pẹ́pẹ́ àti gbogbo àjàmá náà lápapọ̀ àsìkò díẹ̀ tó kù jàmá nínú tí máa ń ba tèèyàn jẹ́ iná lè ta kàí ahùn anábìnrin aṣọ ìtọ́ọ̀nù anábì lọ́lọ́run sọ pé èso yà ìdúkùn mọ̀lẹ́fàkọ́rà yóò máa dẹ́rù òṣìbà yìí ọ̀yà amúrúkún bí lè fa aṣá yóò ní kẹmọ́ sí sàárà àmọ́ yóò máa payé láti kẹmọ́ gbáṣẹ́wó kẹsì máa lọ ilé ọtí kẹmọ́ lọ lè ṣe ìbàjẹ́ sàárà ni yóò lè fún yín láti ṣe kíni láti ṣe Quran 2 aya 268 nínú tí máa ṣètò ọmọ fún bàtẹ̀yàn jẹ́ ẹ̀yọ́ máa yá wa ìbílísù lánàtúlá àlè òun náà ni alimadul ahil kéèyàn orí owó tí yìí sórí yọ́ tí wọ́n bá ti hà láti ẹ̀tọ́ gbowó tí ó súnmọ́ tètè wá bó wọ́n ṣe jáde padà ò ní sinmi o ò ní sinmi o àyídà kọ́ tó ti pín kó fi ṣe sàárà ó ti yé àbí bẹ́ẹ̀ sì kọ́ ó yẹ kọ́ lé wá púrójẹ́tì kan tó ṣe kí ni tó fi ṣe fọ́jọ́ alẹ́ rẹ̀ nítorí pé ò ní sùn ọmọ ìyá kan wọ́n <laughs> láwọn lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì káláwọn máa tọrọ bára káàkiri ní kọ́lọ̀ máa sàánú ẹ̀ wọ́n ní ọba fáwọn ní fifteen fourteen million òun àtàfáwọn aláàfà wa lọ lílé sùn òun àtowó ni wọ́n wá tilẹ̀kùn mọ́ nínú yàrá ọ́fíìsì àfà olórùn ọ̀tà wúkẹ́ òun òrí olóhùn láyé ti owó tó gbé ibi owó yìí bó láṣẹ báyìí orí ọ̀jẹ́ tó ń bẹ̀ báyìí gbogbo ah, bá sẹ́rí gbogbo bọ́lá ṣe ń ta aṣọ wa yìí ìfẹ́ ọlọ́ni o bẹ́ẹ̀ bá rí owó kówó èyí máa wà kíwà ni o ló jẹ́ pé kọ̀dá kó wọ́n máa pẹ́ lọ́wọ́ yàn bọ́ọ̀ bá ṣe ń ní máa mọ́lẹ̀ alẹ́ rẹ torí ọkàn máa tó ti ya pláàni àwọn estate tó fẹ́ kọ́ àti gbogbo àwọn tó fẹ́ rà mọ́tò tó fẹ́ rà gan ó tún sọ pé kábọ̀ pààrọ̀ míì ó wà nílé ẹ̀yìn ọ̀dà mọ́dẹ̀ mọ́dẹ̀ lọ́mọ wa rán títí tí màláìka kó fi ṣe kí ni tó ara máa bọ̀ àsìkò ti tó gbogbo yìí tó ń ṣe ni ó ti àyè <laughs> máa bọ̀. níbi bẹ́ẹ̀ wọ́n ní bó bá ń bẹ lọ́wọ́ yàn kéèyàn máa sọ fáwọn yàn pé ó ti dé o ẹ̀ máa bá ń bẹ lọ. wọ́n nítorí pé èṣù nínú àwọn irinṣẹ́ ṣetán lọ́tọ́ lágbára ni ọ̀pọ̀lọpọ̀ àwọn jama àti àwọn kọmítí tí wọ́n jà lé nìyàn tí wọ́n jà sí jama sífàtí wà ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé kẹwàá tàfà tí wọ́n ṣe papọ̀ mọ́ tí wọ́n jà sí jama ẹni sọ̀rọ̀ ọmọ sáà ìlú kìkì yà ní ṣe lọ́rọ̀ owó yìí náà ọmọ sí àtọ̀gá tí wọ́n sì pèlè àwọn torí kíni jama ẹgbẹ́ àtàbúrò tí wọ́n dì tara wọn torí kíni jama ọlọmọsá ìsànù ọ yóò ní àwọn olówó burúkú yẹn ń bẹ ládùúgbò gbogbo ojú ọ̀nà yìí kò sí ìtọ́jà ń bẹ àwọn wà ní tò ṣé owó àwọn táwọn ní ojú ọ̀nà ni wọ́n ní kí táwọn òbí ṣe wọ́n bá máa jà tálíkà máa ń tẹ́gbọ̀n olówó inú ọ̀tá tí olówó ní olówó náà èyí tí ó fi wá ṣe dáadáa anábì ní ẹgbà wá kan yàrántí àdéhìí ẹmá ní tẹ́ẹ̀bá ti ń fún tálíkà lówó ẹ máa pa ìbínú ọkàn wọn wọn bínú mọ́ ó ní dájẹ́ wọ́n ti rí owó yìí wọ́n náà fún wọn bẹ̀ bọ́ọ̀ bá fún wọn bẹ̀ ẹ padà owó obùrú púpọ̀ máa ń pẹ́ ṣetọ́ ni gbóbìnrin ọba múyàn owó ṣe kí ni owó tíyàn ṣubú kọ́lọ́mọ́sá ẹ̀sọ́ ní kọ̀kan bí abẹ́rẹ́ bẹ́ẹ̀ níbi aburú bẹ́ẹ̀ owó ṣetán àti sọ́lẹ̀ kan ni anábìrin inna li kulli ummatin fitina gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní fitina ti ń dà wọn láà wọ fitina tó ummati al-mal fitina ìjọ tèmi ibi owó lọ́wà owó gbogbo tí ń da ogúnlẹ̀ lẹ́yìn gbogbo alámìlì islamist kí ni owó amẹ́ríkà fẹ́ ta nǹkan àtàwọn rọ́ṣíà wọ́n láti dógún lẹ̀ nílẹ̀ lárúbáwá kó lè bá àdógún nǹkan ogun ta owó ni ìjẹ́mà iṣẹ́ yẹn lè wà náà lọ́wọ́ pẹ̀lú àlìjànú àbí kí yẹn máa wá sọ pẹ̀lú ẹ̀ àwọn àfáà ní ọlọ́wọ́n ọba tọ́jú àlìjànú lọ́wọ́ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n ọba náà ló sì máa wá ìṣọ́ pẹ̀lú ẹ̀ má fi àlìjànú wówó má fi àlìjànú má fi wá ìṣọ́ ẹni bá ti ń sóògùn owó àlìjànú ní bẹ́ẹ̀ ń fẹ́ ẹni bá ti ń àlìjànú níbẹ̀ ń ṣẹ́ wà náwó káàna rìjálù mìnàlì ìǹsì àwọn òdòwòna bìrìjálì mìnàlì jẹ́ ní bazádù múra ọkọ̀ ọlọ́wọ̀n bá ní àwọn èèyàn kan tí wọ́n bá dé desert wọ́n ma wá pé ya sẹ́yí da hadal wadi àlìjànú tó wà ní inú agbègbè tá a wà yìí má ṣàyè sọ wa lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ o mọ́jà burú wọn ṣe wá o mọ́jà wọn kọlù wá o ọlọ́wọ̀n bá ní ya'uduna bi rijalin minal jinn wọ́n wà sọ pẹ̀lú àlìjànú àwọn àgbààgbà nínú àlìjànú bazaduhum rahaqa ọlọ́wọ́n bá ní mo wá padà wá da ìbẹ̀rù sẹ́mi wọn nítorí pé kò sẹ́ni tí ń sọ́ni lẹ́yìn ọlọ́wọ́n bá wa aya 6 àrí mbẹ́ tó sì jẹ́ pé bọ́ọ̀bá ti ń sóògùn sọ ọ̀hún fàlìjànú sọ́ra ni tọ́ọ̀bá ti ogun tajà àdìjànú ló wà ń bẹ̀ ẹgbẹ́ tó lè wọlé ẹ wọlé àfáàní ti lè bá rí má bẹ̀ níjọ sunday àárọ̀ sunday wọ́n máa ń lọ yóò mọ́kọ́ lọ́wọ́ yóò sì mú pólíbàgì lọ́wọ́ pólíbàgì ni oògùn lọ́wọ́ nú ẹ̀ ọkọ ni wọ́n fi gbẹ́lẹ̀ alájà náà tẹ̀lé pẹ̀lú jáàbù pẹ̀lú tẹ̀sùbá funfun olóòsà olóòsà làwọn méjèèjì àyíwá náà lọ́wọ́ pẹ̀lú àlìjànú ọlọ́wọ́n bá làwọn ṣe kíni làwọn wá amákìrì jìn ẹ̀yọ́ máa yá mi níbo làwọn àjànú máa ń gbé táàtì máa sọ́ra ká má débẹ̀ gbogbo ilé téèyàn bá gbé bẹ̀ tẹ́ bá fẹ́ wọ bẹ̀ ẹ̀sà dọ́lọ́ a'udhu bi kalimati llahi ta'ama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi ta'ama min sharri ma khalaqa nígbà nábì fún àwọn sàábà ní wípé ẹ má pọ̀fọ̀ tẹ́ ń pa náà làwọn sàábà ti pa gbogbo yẹn ti àwa náà pa tiwa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn ààyè tálìjànú máa wà nínú ẹ̀ òun náà ní inú òkùnkùn yàrá tí ò sí nọ́mbẹ̀ sáàdì ọlọ́nkò tó wọbẹ̀ inú desert sáàdì ọlọ́nkò tó wọbẹ̀ etí omi etí odò sáàdì ọlọ́nkò tó kúmi lódò ọwọ́ àwọn ìbò tó ń sì dílẹ̀ tí wọ́n ń sèrálẹ̀ ibo ni wọ́n máa lọ jama àwọn ológun ibo ni wọ́n máa lè rí nǹkan mọ́ etí kíni etí odò ẹni tí ó ju odidi màálù sínú kíni sínú odò ìbára ti àwọn àlìjànú náà ní tẹ́lẹ̀ kéèyàn má pẹ́ létí odò jama sàárè wọn ní kí ẹmọ pẹ̀ ń bẹ̀lẹ̀ wọn alìmọ̀sáàbìlù ilé ilẹ̀ mìíràn dalẹ̀ sí ní bá ti fẹ́ kọjá ń bẹ̀ kọsàdọ̀lọ́ tọ́lẹ́ìtì ní bá ti fẹ́ wo bẹ̀ kọsàdọ̀lọ́ ilé àṣẹwó ibi wọ́n ti mọtí ilé sùn ilé àwọn àdìjànú nìyẹn àwọn àdìjànú tó bọ̀ wálé láti bẹ̀ ilé ijó ọlọ́lọ́mọ yé wọn ẹjọ́ máa wá gbé nítorí pé ìwọ bá wọn bí tí wọ́n wà ibi àwọn aṣẹ́wó ti ń jó wọn hò bí ìbá ti débẹ̀ ó ti dọ́dá ó ti dé bára kí àwọn àdìjànú kọ́lọ́mọ́sà sọ níbẹ̀ àárín ọjà ilé àwọn àdìjànú ni àmọ́ a lọ́jà nítorí pé a jẹun àfáwà Salman náà àwọn ẹni rí ó ní mọ́ àkọ́kọ́ dọ́jà o mọ́ sì jẹ́ pé wọ́n lọ́ọ̀kan yẹn kò ní ọjà àyídà kó o fojú rẹ rírì fúri tó bá kọ́kọ́ wọbẹ̀ àbí kó o kọ́ jẹ́ pé wọ́n wọ́n di gbogbo wàhálà rù tó bá jẹ́ pé wọ́n lọ sí án láàmú ọlọ́jà o a sì máa kó mẹ́lẹ̀ ago mélòó láago márùn-ún àbúrò oníṣẹ́ ní kọ̀ọ̀kan wa kí ni máa ń fa àtàlẹ̀ ìjànà fún máa ń wọlé ẹni wọ́n ní tí èèyàn bá gbé ògùn wọlé àwọn ìjànà ọmọ gbénu léyàn sáà sọ lánàá yìí pé o lè torí ìgbálẹ̀ sẹ́mu pé ìgbálẹ̀ kọ́ wá wá èsù tó wà nulẹ̀ olókòsílà ní fi ń gbálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn igbá ọṣẹ àti gbogbo àwọn oògùn tó wà ní kọ́bọ̀dù yẹn náà àwọn àlìjànú kọ̀ọ̀kan ló wà níbi ìkọ̀ọ̀kan wọ́n lẹ́nu tí wọ́n bá ti ń gbóògùn wọlé ilé rẹ̀ ó ti di léṣù ẹni wọ́n bá ti ń gbọ́ mísíkì nínú ilé wọn wọ́n ní ilé wọn ó ti di ibi táwọn èso ti máa jó kọ̀rínù ni ọkọkọ bẹ̀rẹ̀ ju kọ̀rínù tó wà lára rẹ̀ ẹ̀sì tí wọ́n máa gbẹ́sẹ̀ báyìí tó bá padà yá yọba dìde yọma jó àwọn tàánà kí ni wọ́n wà wọlé tó sì jẹ́ pé nígbà tí wọ́n lu bàndírì ní ìjọ ọdún ẹgbọ́n tí wé ó ní ní muhammad ó ní ohun inú ilé ànábì torí ohun wọ́n sí kó fi bàndírì lẹ̀ àwọn ọmọ kéèké yẹn ń sọdún ni anábì wá àpọ́nfù bàndírì nínú gbogbo náà lò tàbá ń sọdún ọmọ kéèké lè máa lò àmọ́ ká máa fi dárúkọ ọlọ́run pé ayé ń dá inú alágbọ́n kò sí ní jẹ́bẹ̀ ní ẹ̀sìn wa kò sí ní jẹ́bẹ̀ òun tọ̀hún ti sọnù ni ẹni tó kú bàndírì lé wọn lọ́wọ́ àṣetánì ẹ̀yin gbọ́gbọ́n lànà bẹ̀rẹ̀ sọlọ́wọ́n ọba ọ̀rọ̀ wa sí ìyàwó tí wàá jẹ mọ́rọ̀ fún afẹ́dárúkọ ọlọ́run ẹni tí máa ń dárúkọ lọ́wọ́ ọba tí bá ń lùlù ojú ọ̀nà ṣetán lọ́wọ́ tó rà níbi òṣèré àtàwọn sàhábà rẹ̀ fíìmù eréṣiríṣi tí tọ́ba ti jẹ́ eré àgbéléwò àwọn èso wọn máa wọnú lẹ́yìn bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn afá ní nínú àwọn arìnrìn sí tó lágbára lásìkò tá yìí bọ́ọ̀lù àbí wọ́n máa ń pèrún sí tí wọ́n ń gbá bọ́ọ̀lù sẹ́kẹ̀rùn táàfà tí ọ̀rọ̀ òye tí ó pé àfà kan tọ́rọ̀ òye wọ́n ní amadéyà wọ́n sì wá kíkí màtà ní bá ń pé iná àtẹ́nàkọ̀ kan o nàìjíríà ní fún wọn ní o iná àtẹ́nàkọ̀ kan pọ́lọ̀ nídìí bẹ́ẹ̀ ká sára fún bọ́ọ̀lù tó bá tẹ̀ jẹ́ pé akàn fẹsẹ̀ gbá fi dárayá ládùúgbò lẹ́yìn kùlẹ̀ lẹ́yìn ògbòrú jẹ́ àmọ́ kọ́ lè jọ́yìn àwọn fáǹsì kọ́ máa lọ lè ooru bọ́ọ̀lù káàkiri ah, èṣù ni ọlọ́run sọ níbẹ̀ ilé tán bá ti ń ṣépè àwọn èṣù ọmọ wà ń bẹ̀ ilé tí èrè bá ti wà èrè onírin èrè onígi èrè onfọ́tò àtàkọwọ́yà àti sínáàpù oyé tí wọ́n afáà ní ẹ̀sàdọ́lọ́n fún ọnù lẹ́nà ó lè lóun kàwé débẹ̀ ẹ sọ fún pé à má kàwé débi kọ wá dọ́mà ya àṣeyítọ́nù gbogbo àwọn fọ́tò tó bá wà most important driving license eh, passport oye uh, international passport ẹ̀hìn owó wa wọ́n ní a máa kíp ẹ̀ tí ó máa amọ́ tí ò ní máa àpíà sí ìta wọ́n lẹ́rí wo la ní wọ́n ní ànábì wọlé jọ kan orí wọ́n yẹ èèyàn sára sọ làwọn afáàtọ́rọ̀ yóò máa sọ pé èrè ni wọ́n ń sọ èrè ni wọ́n ń sọ wọ́n ní sọ wọ́n máa ń ya èrè sára sọ wọ́n bụ wọ́n yà síbẹ̀ ni Ànábì ní ẹka ilé ikú ẹnu lé àwọn màláìkà ò wọlé ìyàwó Àìṣà láwọn wá mú aṣọ yẹn àwọn arùn àwọn wá kì bọnu pílò ó sì wá ń lórí àmọ́kò sí kíni kọ̀ hàpí àmá ẹ̀rí táwọn afá súnà kó fún aká kó káàkiri náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí yàn pé à mú àbúrò tó ní tí máa ti ń ọyẹ́ sọmọ̀pá ní àwọn àmì tí ma ń ṣẹlẹ̀ sí àti ìbá níbà symptoms eh malaria àní ó ní malaria àwọn bàbá wọn ní ẹwùjú ẹ̀ ẹ̀lẹ̀ ìjá ewé ìjákújá fún kó lè mú àgbo ṣe rí èyàn máa rí sáyìn kálí ìjànú ó ti wára àyàn àbíyàn ti gbàlejò ẹ̀ pẹ̀lú ta fẹ́ káì alákọ̀ọ́kọ́ àwọn àlùfáà wa wọ́n ní tẹ̀yìn bá ti ń bínú ju ìbínú òdì wọ́n ní kó lè sádọ́ lọ wọ́n ní téèyàn ọba rọrùn sùn ní wọ́n lọ bí oṣù mẹ́fà ó rọrùn sùn wọ́n ní kó lọ lè bẹ̀ lọ àlìjànú ti dé èyàn wá sùn lóòótọ́ àmọ́ tó bá ti jí kò tún rọrùn sùn má ní wọ́n lera wọn abẹ́ ní wọ́n lọ bí oṣù mẹ́rin márùn wọ́n ní kó tó ń múra sásìkà ìyẹn máa ń gbàgbé púpọ̀ ìsinà wọn ní 2000 ó tún ní ìlú lẹ pé wọ́n ní 2000 náà ní owó ẹ̀ka tó ogún fún mi ìlú lẹ pé ó ti gbàgbé wọ́n ní tí gbàgbé ìbá ti pọ̀jù báyà fọ́mọ èké àbí bàgbàlagbà wọ́n ní àsìkárù lọ́kàn àṣetán ti jòkó ní ọpọlọ yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni kéèyàn máa dákẹ́ sí kọ́ máa fẹ́ dá wà bí mo ṣe wà yìí mo ní píríncípù gan èmi yẹn bá yẹn jòkó yóò lè jòkó nínú yàrá kò ní dákẹ́ nìkankan lọ́kàn wà bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀sà dọ́lọ́ fún wọ́n ní ẹni tó jẹ́ pé kọ́sà máa ṣẹlọ kọ́sà máa ṣẹlọ kọ́sà máa ṣẹlọ ó bá ṣe kíráìmù kankan yóò tún ṣe mí òun náà lọ gbá sẹ́wó lẹ́sẹ̀ òun mutí òun jẹ lẹ́dẹ̀ lẹ́ẹ̀kan náà àwa béèrè pé tó ayé rẹ bó lọ wá rí báyìí ó ní tó ajá lẹ́tì àríjà wọ́n ní ìgbójòkóti lójòkóti o ẹ mú lọ́dọ̀ àwọn àfáà kan ṣe rúkìá fún un tó ti jẹ́ pé ẹnìkan lè bá ní ìsàsọ́ lánú àwọn ọkùnrin wọ́n ní ìrànlẹ́bí ó ní fún mi láńsẹ̀sì kí n máa ṣe sìnà mo fẹ́ máa bá wọn ṣe sìnà anábìnrin àà tí wọ́n náà níyà àti àbúrò olóbìnrin tí wọ́n náà fẹ́ kan ṣe fún wọn ọlọ́wọ́n ọ̀fẹ́ àti táni ẹgbẹ́ wọn ní jama tó fi lọ lébà anábì wọ́n anábì wọ́n àfúrúfẹ̀ fún anábì wọ́n ni má ṣe bẹ́ẹ̀ mọ́ anábì wọ́n ṣàdúrà fún ó nígbà tó wọ́n jáde kó lọ́dọ̀ anábì ó ní bọ́wọ́n ṣe fẹ́ràn sí nàtó bẹ́ẹ̀ náà lòun wá ètì ẹ̀tọ́ adúwà ní jama kò sẹ́ni tá dáwọ́ tá ń sọ yóò lè bá jama tọ́ kan bẹ̀rẹ̀ sí wùwàkiwà tí wọ́n máa pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nítorí lágbájá wá dàbá yìí mùsùlùmí àwọn alfáà ní tẹ́lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ kéèyàn sáde ọlọ́run bá Allah ah, kéèyàn bá ti ń rò pé òun fẹ́ para wọn kọ́ ni solution lérí ìṣòro rẹ àbá rẹ̀ kì í ṣe àdúrà solution àti ogun ìṣọ́ táwa máa fi sọra táwọn àlejànú ìfin ní kọlù wa alákọ̀ọ́kọ́ ká lè wa ó nípa o èyàn lè má ṣàdúrà tó nǹkan kọ́ jẹ́ pé nìkan ló ní o ipa ìsòsì níràn ọlọ́run bá sì ti ìbáradì láwọn ẹrú mi lẹ́yìn sálákà àlẹ́ ìhìn àwọn ẹrú mi ipá rẹ̀ ò ní wọn o àwọn tó bá ti jẹ́ olùsùdán ipá rẹ̀ ò ní wọn àkọ́kọ́ ẹ̀sìn náà sí ní tawhid ṣáádàtú an ká lè kó gbogbo tàbá wà nílé wa ká lè dánú kókó wa ayé wa gbogbo tí ń da tí ń dẹ́rù tẹ́lẹ̀ èrò níbọ̀ ọmọ ọ̀hún mọ̀ ń bẹ ìpín nígbà títà orí ìjẹ̀dẹ́ bá ti nítumà ó sì gbára lé ọlọ́run bá àlá lẹ́yìn náà máa kírun wákàtí mara àrùn anábìrin bá kírun àṣùbá ń jẹma ó ń tàn ti wà nínú sọ ọlọ́run tí ló fi sun máa dárúkọ ọlọ́run ní gbogbo gba azkar azkar azkar especially la ilaha illallah wa dawu la sharika lahu lawul mulku wa lawul hamdu wa huwa ala kulli shay'in qadir tí ìbá wí mo ṣe wí nígbà ọgọ́rùn ipa ìṣòro ní ká àtàwọn ìjọ̀nú tí ló fi sun lẹ́yìn náà ó lè jọyìn àwọn ẹni rẹ sọ́ra àwọn ẹni rẹ tó jọyìn yẹ tó bá ti fẹ́ ṣiṣẹ́ bú ọmọ ara ti pé ehe àbú àbìlọ̀fàtáyà ọ̀gbọ̀rọ̀ gbọ́ọ̀ alájì òsèfà ọ̀gbọ̀rọ̀ gbọ́ọ̀ ìmáàmù ọ̀gbọ̀rọ̀ gbọ́ọ̀ àwọn ohun màájì ọ̀gbọ̀rọ̀ gbọ́ọ̀ nígbò tí wà láàrin àwọn ẹni rẹ̀ ṣètọ́ tó bá ti fẹ́ mì ọ́ ìwà láàrin àwọn ẹni rẹ̀ yẹn wà pé à mọ́jọ́ra ń sì mọ́ bọ́lẹ̀ láàrin àwọn ẹni rẹ̀ mọ́ o ìfẹ́ o tó ló ti mọ̀ pé bàbá fẹ́ jù wọ́n nìkan náà lọ ń dá sí ládùúgbò yóò rọrùn kí ṣètọ́ ń tètè ọ àwọn ẹran tí ń lọ lápapọ̀ ìkókò lè jálù wọn kó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo wọn lọ́sẹ̀ kó tí ń bá ń dá rìn bọ̀ fún rẹ̀ rárá lọ ni yóò sì fi hànú ẹja máa rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ nínú àwọn tó yẹ máa ń lọ́wọ́ kí máa ṣe ọlọ́run ọba kí máa kàbá tó bá ti ń kàbá ọ sọ pé ọ sọ pé owó ẹ̀yin ṣe bọ́ ń ta tẹ́tẹ́ bó ṣe rí èṣù gan fún rẹ̀ tí máa ń bẹ̀rù ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run àmọ́ tó bá ti bẹ̀rù ọlọ́run mọ́ èṣù ní bẹ̀rù rẹ̀ mọ́ gbogbo nǹkan náà máa dẹ́rù bọ̀ bí ìbá ti yọnu sí kádàrá nínú àwọn oògùn táà máa ń lò táà máa fi kọjú èṣù ọ yọnu sí kádàrá rẹ̀ ó ní jíṣe tọ́dọ̀dọ̀ lámùfin ọmọ yẹn kó ti dá fún ọjọ́ báyìí lọ ọ̀rá burú ẹni ọ̀rẹ́gbẹ̀ẹ́ ẹni ọ̀rọ̀ rẹ̀ ẹni òun ni òun dákẹ́ ṣe tán o tí máa ti ń sọ ọ́ nínú dákẹ́dákẹ́ inú tiẹ̀ àkọọ́lẹ̀ tèmi lé nínú ìmọ̀ ìtọ́nà kan fún mi lọ́la ó lè jẹ́ pé ní kí àrò pé ìdán ìdán ìdán ìdán fún lẹ́yìn ìbọ́yá ọdún kan lókùn tó ṣe kíní gbogbo lọ́mọ lọ́mọ fi dáṣe tán padà wípé yìí màgbàdìdè mi náà dé kádàrá tí ìbá ti nígbàgbọ́ ń bẹ̀ ṣètọ́nà ní wíni lẹ́yìn náà ayátà lókùn sí tí ìbá fẹ́ sùn lálẹ́ tí kama yẹba fún yàn tẹ́yìn ó fi lọ tẹ́yìn ó fi dé lérí bisimilá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ó ṣe kéré ma àmẹ́yà àbó onírọ̀ gbà tí ń ṣe bọ̀dá oní ní sùsáàkì kì í ṣe wọ́n mú onínà kọ́ọ̀bù àti ìkìmáàrù wọ́n ṣe àdíjàlùbáàbù wọ́n ṣe wọ́n yẹn rántí wọ́n ní gbogbo èsù tí ń bẹ ní ilé ayé nílùú tó wà yẹn wọ́n máa yà fún ọ báyìí ni tó fi lọ tó ń lọ tó fi darí padà kó o tó wá délé àwọn èsù tá a rí wọ́n ti tún ọkọ̀ báyìí nulẹ̀ wọ́n lé ọkà ní jama anabi ní sọ́ọ́ màṣẹ́ ni pé bisimilayi wà lájínà wà bisimilayi kharajina wà alalahi rabbina tawakkalina anabi ní sọ́ọ́ bá tilẹ̀ wí bí mo ṣe wù yẹn gbogbo àwọn èso tó wà nílé wọ́n máa gbèrè sílẹ̀ jáde wọ́n máa gbèrè sílẹ̀ jáde lẹ́yìn náà àdúrà tó wà ní citadel prayer twenty seven aláwù lọ́bẹ̀rẹ̀ àbí aláwùmọ̀ sọ́lé wọ́sọ́ alánàbí náà muhammad ló sékè ní lọ́parí ẹ̀ káka láàrọ̀ káka ń ọmọ wọn ò ní kó sí páńpẹ́ èso ìyàwó ò ní kó sí páńpẹ́ èso èso ò ní bá ayé wa jẹ́ kò ní bọ̀rùn wa jẹ́ o èso kò ní nípa nínú ayé wa o kò ní nípa nínú ọ̀rọ̀ ọ̀run wa o àlìkíyàmọ̀ wọ́n da o ọlọ́run sì wá lọ́mọ àlìjẹ́nà ọlọ́run ní sì wá lọ́mọ aná èso inú náà ni wọ́n pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́run ní kàwá kún wa subhanaka wa bihamdik كانوا جزاكم الله خيرا اكيد آه، محبب